mo fi lédùn ọ̀gbìn ẹ̀wọ̀n kó pa ẹ́. ikú ni mí ti panilẹ́wọ̀ ẹ̀wọ̀ ààrẹ ni mí ti sọ léwọ̀sàn ìdílé ẹni rọ́bà rọ́bà rọ́bà rọ́bà nígbẹ̀yìn ẹyẹ ẹni bá kọlù mí torí jà mí afẹ́fẹ́ ò kò fẹ́ níbi fẹ́lẹ́fẹ́ fẹ́lẹ́ tètè kọ́ ọlọ́jẹ́ mi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 wọn kò dára yóò kọ́ ní kẹsẹ̀ torí láti rí wọn yá jẹ̀ kọ́ ilẹ̀ ilẹ̀.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 kò lè dáa fún yín. ó wò mí látọ̀kẹ̀ délẹ̀ kó wò pé ọwọ́ ọmọ bá. èmi yẹ kò ní yẹ bàbá. Fífi ìdáná láàárọ̀ la. Tó bá sọ pé òní jáwọ́ ń bẹ̀ ò fẹ́ dẹ́nà kan lè bomi. Ọ̀pá yìí bá wọ́n ni wọ́n ṣí àpàtà nù yín. Wọ́n wá sọ wọ́n fi wọ̀nyí rà. Wọ́n ní gbọ́mọdé bá kí n tí ò mọ̀ yìí kí ikú ni. ènìyàn tí ń bẹ́lẹ̀ sọ̀tà òkú kò kì í ráyè àdáwọ́ bọ̀tọ̀ ẹ̀yin ẹlẹ́rù ó yẹ pé iná. ọmọkùnrin ló dá tó mi. yes. and he said he's not married. ìwọ gangan ló ń da ayé mi láwọn. I want to come into your life. you need to go clubbing tonight. ọ̀rẹ́ alẹ́ yìí we're turning up. àbúrò ọkùnrin máa ní ká o. were we in love. No. Ah. You had fun and I had fun too. KC is not the one for you. tó yẹ kó gbọ́n bí ọmọkùnrin gbogbo tó bá jẹ́ bí lóòdù fún ẹ kó máa yẹlẹ̀ tó bá yẹlẹ̀ á pa ẹ́. mo fẹ́ kó prove ẹ̀. kí ni mo fẹ́ prove. àti tójú ìbọn ló ṣàmì lọ́wọ́ ó wàá kó bá bẹ́ẹ̀ni tó máa bọ̀. àti ẹni ìta. tí o bá ṣe wedding kò pè mí lọ́mọ àlè. Mr. and Mrs. Hisley! Your glasses, please. So, a toast, everyone. A shigong, A shigong. Toast, toast. Cheers, cheers, cheers, cheers, cheers. kó gbogbo yìí. bọ́sítà mi rìn wá síwájú rìn wá síwájú. come aside. rìn wá síwájú mi ìwọ mo ní kó máa bọ̀. nílẹ̀ dẹ̀ ìdè president mo kọ́ mọ́. ọmọ bú. bí mo ṣe ń sọ lọ you are the future of this country ẹ̀yin ni ọjọ́ ọ̀la wa hmm. ẹ̀yin ni ọjọ́ ọ̀la ìyá yín àti bàbá yín bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kọjú alẹ́ wọn ṣe rí ni kẹ́ ṣe hùwà sí ẹ̀yin ọmọ aláìlẹ́kọ̀ọ́ wọn kọ yín lẹ́yìn títí wọn tún wá sí skul kakọ yín àtúrí yín kọ́. síbí. Ah. ẹjọ́ kí ló ń ṣe síbí. my god illiterate is a disease. yes. sidi sidi sidi gọta. ẹ jọ dúró ná sídi ṣé ó fara yí ẹ̀pẹ́ ni ẹ gbà mí ará àdúgbò ẹ jọ ẹ wo bí sídi ṣe rí èèyàn lè mọ̀ pé student ni wọ́n yìí ẹ wo bó ṣe bu tata àfihàn kó yá padà sílé. yes oya go back home. oya um, get out. ma ẹ jọ ẹ jẹ́ kí ká pardon ẹ ah. torí tá a lè lọ ilé ẹ̀kọ́ ló wà yóò gbọ́dọ̀ kọ́ ẹ má jẹ́ ká pardon ẹ we have to train them. yes. ah mr Aladi. ah ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ tọ́wọ́n bá ń ṣe dúnkọ́ báyìí tọ́wọ́n ń múra báyìí tó múra bẹ́ẹ̀ àwọn tó ń lọ jagun bí yóò bàbá sọ̀rọ̀ olóyìnbó. ẹ jẹ́ ká pọ́nìṣẹ̀ mọ́. àbí sẹ́ẹ̀dì pẹ̀pín pẹ̀pín ẹ̀ stop the flyers. nílé ìwé yìí. Hey, come go, go, go, you come and your bum bum. Come on, come, come, your bum bum. Iná mò ń sè, iná mò ń sè. Ẹ jẹ́ kó kúnlẹ̀. Come on, come, your bum bum, kneel down. Kneel down there. Kneel down. Wọ́n rí pamọ́ yẹn come front. So, kúnlẹ̀ síbẹ̀. Wọ́n ní kó kúnlẹ̀ síbẹ̀. Kúnlẹ̀ síbẹ̀, kọ́lẹ̀ sókè. Idiot. Ẹ ẹ̀ sáfúró jùjú. Ẹ yá gbogbo ẹyẹ ẹgbẹ́rún yìí rẹ́kẹ̀. Ẹgbẹ́rún yìí rẹ́kẹ̀. Ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ quick keep quick lẹ́gbàá pepin. ẹ bẹ bí mo mo ọmọ yìí ò lè pa mí. yes àfojúdi kọ́lẹ̀. ọ̀sẹ̀ oh, tó Oh, my god, what happened to Virgin? Ah! Kí ló dé tí ìṣòkòtò ẹ fẹ́ jábọ́ sísàlẹ̀? Come on, ẹyẹ sag, pull up your knicker. Ah! ah ṣé ṣé wọ́n ní kọ́kí kọ́kí? it down, idiot. kí ló dé sẹ́yìn ọmọ yìí lẹ́kọ̀ọ́ báyìí àwọn ẹ̀yìn kẹ́yìn kaná ọ̀rìn yín kọ́ àdé ń tẹ̀ bẹ́ẹ̀ sọ nílé ìwé ìkárí yín kí ló dé tó yẹ pé gbogbo èyí tó ti àbádọ́ tó ti tẹ̀tí ragamọ́ fún ilé ìyá àti bàbá yín gbogbo àwọn ẹ̀tẹ̀ àbádọ́ products lọ́kọ̀ọ́kọ́ wọ́n ti sùn wá we are going to rusticate all of you. I'm going to terminate your studies ẹ̀yin ọmọ òṣì yìí. àwọn tó ń pariwo àfẹ́ kò lọ àti rip to english. lẹ́gbà over to you. you see the the the ah. There, there are, there are, Legba. there are, Legba, Legba, Pepi, Pepi, Alade take over. Uh, teacher, you are an immune to Fanny, so me for him àwọn ọmọ tó bá bú mi mà ṣépè fún rògbò lórí burúkú ni. lẹ́gbàá we are on the assembly ground. I, I was. Ah! lẹ́gbàá. Hey. Eh, mọ́mì eh, eh, ẹ mọ̀ bínú kì í ṣe púpọ̀ yá ìfẹ́ múra dáadáa mọ̀ àmọ́ rọ́ọ̀sìn ni mo ṣe ìsìnwọ̀ ṣọ́ọ̀ṣì ẹsẹ̀ méjì papọ̀ ẹ dákun ẹ mọ̀ bínú. ta ni mọ́mì ẹ idiot. jẹ́ kí wọ́n gbé sí dípò lẹ́gbẹ̀ẹ́ mi o. ìsí òní ààrẹ oníṣì sọ̀rí òní he was being in the school àti we be sleeping at several times aláìsẹ̀lẹ́dẹ̀. ògùn rè ọ̀rọ̀ sí díjì sùn nítorí ọ̀rùn ló wà ní sùkúrù mi. ó ní tán alágbàpọ̀ ọ̀gbọ̀n àkótó rè sùn ebe ẹni bíi ṣe bẹ́ẹ̀ ní bojú gbogbo ẹ bọ ẹwùn ṣe hàn ọmọ. Ah, ah, ah, ó ti tó ó ti tó kí ló dé sídìí sídìí wọ́n lò fún ọ ní sí i kò kú nísàn kankan ẹlẹ́yà ìbúdílé ọkọ ìyá àti bàbá ìròyìn bá sílẹ̀ ṣì yọ̀ wètè bó ṣe lánàá sílẹ̀. kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fi sí dílẹ̀ náà ṣó ń disturb yín ah mind your business. àbí you people should leave her alone eh? everybody ò lè rí bákan náà ṣóun ló dára ẹ ni. ilé kíláàsì ló wà síbi. at all. àwọn ọmọ aláìgbọràn kan nílé ìwé wọn kò fetí sílẹ̀ sóhun tólùkọ́ kọ́ wọn olùkọ́ ní kọ́kàwé ọmọ ṣeré pa wọ́n á jẹ́ ní tiwọn. Dòdò àti ráìsì kò gbọ́dọ̀ kọjá, wọ́n á jẹ jẹ jẹ agbòdo. what's behind him àbò lórí burúkú ni. kò ní dá àwọn ọ̀tún sọ̀rọ̀ ẹ̀. ẹ wò lẹ́ẹ̀ bá fẹ́ kú ṣẹlẹ̀ má bọ̀rọ̀ ṣeré o èmi ò sí náà tíjà ọlọ́run adá tọ́mú kọ́mọ bá ṣèwèrè mi ò ní fẹ́ gbọ́dọ̀ àbẹ́kì fún ẹni wo. ẹ̀jẹ̀ kan máa yá wa ń bẹ̀yìn o. mo fẹ́ kọ́ wa nípa ohun tí à ń pè ní sílébù kí ni mo pè. sílébù sí. búù. kí ni mo pè o. sílébù. sílébù. a ló lè sọ wọn à ń pè ní sílébù fún mi. mo rò pé wọ́n mú kókó. kí ló ń ṣe tó ń ṣe bàtò òun sùn ni. ẹ̀jẹ̀ kò rí yín pé o. Ah. ah. fẹ́ bójú oorun dojú kú ẹ̀ẹ́ tí ìbàjẹ́ bá má sùn nù kíláàsì ọmọ òun ló ṣe àyẹ̀ wà kú lálẹ́ àbúrò burúkú ni ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ká ní táìsẹ̀ o. lóyìn mo fẹ́ kọ́ wà ní sílébù sí lé. lè tán wọn à ń pè ní sílébù fún mi orí gbogbo yín tí kú bí iṣu àlọ kò sẹ́ni tó mọ̀ nú yín ẹ̀fún onígbúre sílébù jẹ́ èdè ọ̀rọ̀ tí a lè fi èyí pè lẹ́ẹ̀kan náà bíi pàǹṣẹ́kẹ́ kí ni mo pè pàǹṣẹ́kẹ́ bíi oníkólóbó. gbàgàdà gbàgàdà mo kọ́ ọmọ ìsinmi ọmọ ìsun síbí. mọ́nù kò sinmi wo bẹ́ẹ̀ ni de. kí ni à ń pè ní sílébù wàá ṣẹ̀sìn lọ́sọ̀ wo máa máa bẹ́ẹ̀ fàdé wàá ṣẹ̀sìn kí láì gbẹ́lẹ̀ sílẹ̀bù. sílẹ̀bù ni èmi àtẹ̀fọ́wọ́yà já káàdì lónìí wọ́n jẹ mí mọ́ jẹ wọ́n wọ́n jẹ rọrùn sèmi àti wọ́n jà gan ẹ̀fọ́ ní ọjọ́ ìsìn. ìwé àtẹ̀fọ́. ìwé kíkà kì í ṣe ọ̀nà ẹ o àwọn òbí ẹ ń bọ̀ owó ṣòfò yá àpadà kó máa lọ kọ́ bó ṣe máa máa tàtà. ó dà mo rò pé lórí burúkú ni yín sá. Ah, ah. ó yá gbogbo yín ẹ bọ́ tó. mi ò understand yín kí ló ṣẹlẹ̀ wọ́n máa ń tẹ̀ ní náà. ẹ dúró náà níbo ló sọ pé àná gangan. ilé wa of course. kí la fẹ́ lọ ṣe. a fẹ́ lọ wo fíìmù. ẹ wo èmi ò wo fíìmù mi ò lọ àárín rẹ̀ ń sùn tó bá jọ̀la ó dàbọ̀. kò sí wàhálà ìwọlé màá lọ tẹ báwo lẹ́yìn tó kúṣẹ́ máa lọ abẹ́ lọ ṣé season film láfẹ́ lọ wò àbí yorùbá àbí two hours mo. season film mi na season film. ẹ eh, in fact wo tá a bá ń wò lọ tó bá mú náà lọ máa tọ generator fún yín. Ah, èmi á lọ òun sẹ́yìn máa lọ àyè ah, ah, ẹja máa lọ. sídìí ò dẹ̀ dúró. dúró náà àbẹ́wò la lọ má dàgbére. ṣé bá ti sọ fún mi pé alọ́rọ̀ tàfẹ́ bẹ́ẹ̀ sọ tàbá ti lọ. Hmm. mi lè bu ọdẹ ẹni tó ṣe pé ní ẹ̀ ń fi mí parun kíláàsì láti ẹ̀mílì náà bẹ́ẹ̀ ṣe ń fi mí pa ní gbogbo yín fi mí ṣe ẹ̀yẹ wá ní dúró yìí lè dúró. a sídi ò sì bẹ̀rù ọlọ́run tí ogun bá wọn fi ọpa sí mi àmọ́ fi ọpa ní sídi. ọ̀dà náà dúró ńgbà tí tìṣàlẹ̀ gbà tí wọ́n fi mi tí wọ́n fi mi ṣe ẹ̀yẹ ń bẹ́ẹ̀ ṣé ọ̀rẹ́ rìn ìwọ náà rẹ̀ rìn. kí ni àbí ẹ̀rẹ́ ń ta fẹ́ rọ́jú jẹ́ ẹ̀kọ́ ọ̀bùn ẹ̀ tọ́gbọ̀n ẹ̀ tún kẹ́kọ̀ọ́ ẹ̀ kéré hmm. kí ni. mọ̀ dàn mọ̀ dàn wọn lóhùn èmi ọ̀rẹ́ rìn. wo fẹkọ mi lẹ ìbá yín ṣeré mọ mọmọ tẹ fẹ ṣe nítorí pé ẹ mọ̀ pé mo dájú yín lọ nítorí ẹ lẹsẹ fẹ mingu sí pẹ̀lú mi ìmìngù pẹ̀lú yín ó yẹ yín báyìí kí lẹ fẹ́ sọ kí lẹ fẹ́ sọ torí ìsín mú jù. ìbá yín ṣe wọn kì í ṣe bẹ́ẹ̀ ọlọ́run gbẹ́gbọ́ tẹ́lẹ̀ mi kí n rẹ́rìn ó ti mọ̀ pé bójú mi ti mọ́ ń rí inú yìí fi ọ́rẹ́ rìn. ìrora náà pa lẹ́yìn mọ́ bójú rẹ ṣe wọ́n rí ni àjàjà wọ́n wà mọ́ ní òkú ọ̀láyé mi ìwọ náà lọ́ọ́ fi mí ṣe gbogbo yín lẹ̀ rẹ́rìn báwo yìí ti ẹ̀ bá yín ṣe mọ́ ẹ̀ bá yín ṣe mọ́. ṣàṣẹ náà ṣe bí ọ̀rá. egungun ṣe bí ẹran. ṣé ìgbádùn yìí lọ́nà. èyí náà wá bọ̀. ó yẹ wá wá wá wá wá wá má bínú. City goes to school. olúwa rò sọ fún mi kí ni yọ àwọn ẹ̀rọ àwọn ọmọ bí n sì kan gbogbo rẹ̀ pọ̀ wọn bá lè tìdí sùkúù lónìí títà àwọn olè ń lọ wọn kan gbogbo rẹ̀ pọ̀. mo fi yúnífọ́ọ̀mù fẹ́ dáná tó bá nà mí gan kò lè wọlé kò lè dùnú lónìí wọn bẹ́ẹ̀ sùn gbogbo ara nù. mo ah! kó sọ́kìnì mi ní sí ah! ṣé n tu ìyá ọ̀bà bàbà tó ń bọ̀ ni ní ti sálẹ̀ wà sọ́ọ̀kì nìyẹn mọ̀ sọ́ọ̀kì. wà bí n ti lè kínní lọ́nà. sídi sídi o. mọ́ mi mọ̀ ń bọ̀. sanwó oúnjẹ ṣé kò yẹ kó mọ̀ kó yẹ kóun máa lọ iléèwé nìyẹn ni. kí ló ṣẹlẹ̀ gan tí wọn ò bá mọ̀mọ́ ti lọ síbi tí wọ́n ń lọ wàhálà àwọn gan ti pọ̀ jù sórí ojoojúmọ́ lórí wàhálà ọmọ lọ sùkúù ẹ̀mí jí lọ́sẹ̀ ti tó mi ò para mi o. ẹ̀ lọ́mọ kò sí tó kù lóhùn wọn lọ bí kankan mọ́ sídí wọn lọ bí kankan ọ̀la ń fẹ̀sìn mi. sídí ṣé títí gbọ́dọ̀ wà nù ilé ṣó sì lè wà nù ilé ṣá Ah, tó bá wà nínú ilé ó yẹ kí n yẹ gbà tì ní líwò yìí sídìí. sídìí ah, ah, ẹgbàá nù sídìí ò sí inú ilé yìí ìgbà wo ló wá jáde báwo ló ṣe jáde tí mi mú un. irú ọ̀rọ̀ wo lọ wá ń sọ yìí eh, èmi náà lè máa wúra mìíràn olóyè ọ̀tún àtẹ̀kẹrin àwọn méjèèjì mọ́rán lọ ó lè láàfin nǹkan sọ àwọn ni mo fi ṣàṣojú mẹ́. ṣé yẹ kẹ́ ẹ ṣe náà nìyẹn ìgbà bẹ́ẹ̀. gbogbo eléyìí tí wọ́n wá àwọn nǹkan sọ̀rọ̀ mẹ́ wọ́n fọkàn balẹ̀. ẹ̀rù ló bà mí. bọ́ọ̀nù ọmọ yẹn ni. ọmọ ti ṣetán. mo jẹ́rìí iléèwé ti yá ẹ̀yọ́ dàbọ̀ máa lọ. Ah, ah, bá mi. Hmm, owó. lọ́dọ̀ ah, lówó bá mi. ìwọ tí ẹ lè gbà wẹ̀ lọ sùkú. Eh, owó owó owó iná ni owó owó ló dídẹrẹ́ pè lẹ́nu ẹ̀ ká kòróbó tó. gbà máa mú sí ń jìbọn mami hmm, jẹ́ tún gba sẹ́ńgì inú ilé yìí. báwo ṣe ń jìbọ̀. Hmm, mo ti gbọ́ ẹsẹ̀ mi tẹ́ mo kò ní tán bẹ́ẹ̀. wá mi o. o wá wá jẹ́ n bá ọ sọ̀rọ̀ inú mi dùn pé ìyá rẹ̀ wà ń jòkó ọmọ yẹn ni wọ́n ní bí sóòbí ọ̀bárùn tọmọ gbọ́dọ̀ ta sansan. ọmọ jàdà lónìí. ọmọ jẹ tunkulu gan ni hmm. ọmọ pé tunkulu náà máa rùn. ẹ ló jẹ́ kí fèrè máa ta sansan. à ń bọ̀ sọ̀rọ̀ gidi ò ń sọ pé jàdà lọ sọ̀rọ̀ àdàlù mọ̀ sọ. ìwé rẹ tó ń kà ó mójútó mójútó òwe mi bá mi ẹgbọ́n mọ́ mi mo ń kàwé mi bá mi. ó ń kà gan. ṣerú sídìn ló yẹ kó máa àwọn tó mọ̀wé dáadáa wọ́n bẹ̀ ń lè wé yín tó mọ̀ bá wọn rìn àmọ́ pákútà tó bá bá járìn yọ jẹ̀gbẹ́ fọ́ọ̀rẹ́ rẹ̀ hàn mí kí n mọ orí èèyàn tó jẹ́. bá mi lọlẹ̀ pa sídi sídi mọ̀ mọ̀wé bá mi sídi sídi bá ká abiri fún oró sì mọ̀ gbé yín lọ ìfọ́ọ̀rẹ́ mi ni. Ah. ọmọ òwe náà lorún fi ń gbé èèyàn lọ síbẹ̀ ń gbọ́. ń gbọ́ mò ń bá sán kọ́nà jó gbọ́ ni tó rọ̀rọ̀ ẹ̀ ti sú mi bóyá wáyé. Ah. ìwà máa pọ̀n lẹ́yìn ẹ̀ ọ̀rọ̀ tí ọ̀kan ló lẹ̀ dá sọ́lọ̀ ní òjì ọgbọ́ àbóhun ni kó sí ọpọlọ rẹ̀. bómi ìwé mi ti pẹ́ fún ìwé sí mi ni mo lọ. sórí ìtẹ́mi mọ̀ ni pé ìwé yìí ọ̀ọ́kà ó sì fi ṣe nǹkan dáadáa bẹ́ẹ̀ ni mo sọ ọlá àwọn bàbá mi máa lọ. ìràrán ọmọ àjọ̀fẹ́là ẹ̀ẹ́dẹ́rẹ́ solúmọ̀dún ọmọ àfòwò ọ̀já bí ó wé. sórí gbogbo ìranù tó ń ṣe lọ́dọ̀ màmí jẹ́ kó mọ níbẹ̀ o sórí lèmi tó wáyé tí ẹni tí ń bá miss ìwọ ni. mi ò kí ń mú nǹkan kan mi ò kí ń jalè o mi ò kí ń mú nǹkan oníkan ìwé tí màá mi sọ pé mò ń mówó wọn yẹn wọ́n ń parọ́ mọ́ mi ni o. ẹ màá mi parọ́ mọ́ ẹ àìṣedéédéé ẹ níléèwé màá mi parọ́ mọ́ ẹ gbogbo wa jàgídíjàgan tó ń wù káàkiri màá mi parọ́ mọ́ ẹ sórí má bẹ́ẹ̀ mi try nonsense níbí yìí o kò yá àti ọwọ́ ọmọ ìbáṣọ ni mò ń jáde lọ nìyẹn. gbogbo àwọn máa jágbe mọ́yàn jágbe mọ́yàn gbogbo nǹkan ló máa ń mú lágídí tí wọn. bàbá ọkọ mi gbogbo ọkọ tẹ̀gbọ́n yín bá yín sọ yẹn fún àǹfààní ara yín ni o wọ́n ní knowledge is light education is key àǹfààní ara yín ni. education is key àgádágodo mo pé ṣé ẹ̀yin náà fẹ́ máa dọ́gbọ́n yọ sí mi. ah èmi kẹ mi ò mà tó sọ̀rọ̀ sí yín bàbá ọkọ mi ẹ má bínú ẹ wò ẹdẹ báyìí lọ oúnjẹ tí mo gbé kaná sí kitchen ẹ tó bẹ lè jẹun. ìwọ̀n àmọ́ dọ́gbọ́n yọ̀rọ̀ síyàn lára ń dọ́gbọ́n búyàn. àsìntìyà mọ jẹrè wá ti lọ sùkúù tó ọlọ́run ní ìsọtí mẹsà sínú ilé wọn níbi tí wọ́n sin sí. Si ẹ̀yìn sín ẹ̀bà bí mọ̀ mi bá jẹ́ báńkà yóò mọ̀ yòówó lówó torí ibi tí wọ́n sin sí òun èèyàn lè mọ̀ pé wọ́n sin nǹkan síbẹ̀ yóò lè yùn lẹ́dàá mi ló ni mo lè fòkú mi. parí gbogbo rẹ̀ ni ìrìn iṣẹ́ kankan kù. mọ̀ jàbọ́. wọ́n ń jáyé orí mi ní ìmẹ̀yìn ọ̀la. गाड़ी wá sídìí kàkàkì ó ti lọ gbòde ibi ẹbí déètì pé bóyá yọ wà nù mo ti gbogbo òsàlẹ́yìn rí i. kí wàá ló kọ́ mi pẹ̀lú sídìí ṣé mo gbé sídìí sórí ni ó ṣàrí pé free period la wà tó yẹ kíyàn tún ti ṣe fàájì òun bèrè sídìí ká. dákú ọba àrùn dídá torí ọjọ́ like ṣé o kẹ́tí sápò ni o gbọ́dọ̀ tó sọ lábẹ́ sídìí sápò. dọ́gbọ́dọ́ mọ ẹ understand nǹkan tí mò ń bá yín sọ ẹ̀yìn lérò jùgbò ni sọba ń ṣìdí mo ti wá kàkí gbogbo inú ẹyìn kí wọn ti borí fíìdì mo wá mo tún lọ dó lẹ́nu géètì pé bóyá yóò dé bá mi bẹ tó ní mo ti délé wọn láàárọ̀ mo kànlẹ̀kùn kànlẹ̀kùn ń dán lóhùn. ṣìdí ṣìdí. àlọ ọ̀jẹ̀ mi ẹ̀ sórí ẹni ṣìdí wà ní ọ̀jẹ̀ má dá ló ń jàre èmi ò rò pé ṣìdí wá sí skul lónìí o torí bẹ́ẹ̀ ká ló wá ní àdàràpọ̀ mọ́ wa lórí assembly ṣìdí ò wá skul lónìí. kí ni kí ni ti ṣìdí ṣe báyìí kílítì ṣe bẹ́ẹ̀ tó ń kún wọ̀ síbi yóò sọ fún mi. ó wá sí di lọ́wọ́ ẹ̀rú ló dàgbẹ́nu stadium. sọ gbádùn náà jákòrì ló pé o ẹ kìlọ̀ fún o jákòrì ló pé o ọ̀dẹ̀ o sílẹ̀ rẹ̀ sídìí ló fà wá láì. àbúrò tí mò ń rò ni kò jẹjẹ bẹ́ẹ̀ àsìkò àtijáde wọn gùn ètò sídí sídí mọ hmm. kí ni orí bó ṣe ya wọn dìbò orí ah, ah, alábàṣà onírànù ọ̀bùn ní ẹ orí orí bó ṣe sídí ah, kí ló dé òun lọ léèwé ni ẹ ti close láago mélòó àsìkò sàn wọn ní ká mọ̀ lọ. aago méjìlá ṣe lò ní wọn ní ẹ máa lọ kí ló ṣẹlẹ̀ níléèwé yín tó fi ní ẹ máa lọlé. wọn ní gbogbo wa ti close ká mọ̀ lọlé. ṣé wọn nìkan náà lò close àbí gbogbo iléèwé. gbogbo iléèwé ni wọn ní ká mọ̀ lọ. kí náà ló ṣẹlẹ̀. Hmm, wọn là ti ṣetán. wọn lè ti ṣetán. wọn ní kí gbogbo yín máa lọ àbí ìwọ nìkan ni wọn lé. wọn ní kí gbogbo wa mọ̀ lọ pàtí close. Ah! Hmm, ó tán fọmọ tó ń parọ́ sídi láàrin mi àti ẹ̀ ṣọmọ pé ní bá parọ́ ajalẹ̀ mo dẹ̀ fẹ́ kó sòótọ́ fún mi nà wọ́n lé yín ni àbí ò lọ léèwé. Hmm, ìyá sídé hmm? kí n mọ̀ pọ̀ra kí n mọ̀ jalè ẹ̀ lọ léèwé. ò lọ léèwé jọ kí ló ń borí ẹrù nù kí ló ṣe fẹ́ ṣe ìgbésí ayé ẹ ẹ́

aláìní kan ṣe ni ẹ́ à ń bẹ̀rù ọmọdé yẹn lọ́wọ́ ikú oníwọ̀n jó làkìtọ́ lẹ́jẹ̀ bó ṣe wà yìí mò ń wá káyé ẹ̀dá òun ṣe rádaràdá kiri ìwé tó yẹ kó mójútó òun mójútó ó wá dọ́gbọ́n ọgbọ́n ti yí orí ẹ̀ irọ́ ti fọ́ ìgbésí ayé ẹ̀ ó wá wọṣọ léèwé kí lè rò pó lọ léèwé àbí bẹ́ẹ̀ kọ́ àṣírí ẹ̀ ni tú pò lọ léèwé àbí ó ti fúnra rẹ̀ sọ pò lọ léèwé ó wà lára ẹ̀ ẹnu ẹ̀ ló wà yẹn ṣíọ̀ ìwọ̀nba tèmi tí mo lè ṣe ni mò ń ṣe fún ẹ tí n bá ṣe wọn ò ní dá mi lẹ́bi wípé ìyẹ́ ò tiẹ̀ gbìyànjú mo gbìyànjú ìwọ̀nba bí téèyàn ń gbìyànjú dé ni mo gbìyànjú dé máa pa ní ojú kan kó máa fi kan ríran máa pa kó máa fi kan ríran ẹnu ẹ̀ ló wà yẹn a mú gbogbo ẹnu aṣọ rẹ̀ bó ṣe ṣe ẹnu bí nǹkan burúkú mo gbóúnjẹ kan sínú ilé tí mo fẹ́ jẹ pé tí n bá wọlé dé mi ì mọ bóyá kì í má sọ̀rọ̀ jù ìwọ ló jẹ́ àbí tó sọ fún mi káyẹn ẹ má sọ̀rọ̀ jù èmi ni mo jẹ́ mo gbé oúnjẹ kalẹ̀ o mú oúnjẹ mi o jẹ́ ẹ̀bá tún ti wá gan mọ́ ẹ lọ́wọ́ o tún fìyẹn sùn sórí bẹ́ẹ̀dì ọ̀bùn nìyẹn olóòórùn jàtìjàtì o ò lè yí padà ẹ́ ìjọ òun ló fẹ́ ṣe gbogbo òrì bó ṣe rùn òórùn wọn sọ náà pé òórùn nígbà tó òórùn ti mú ẹ lára òun mú oúnjẹ tèmi fẹ́ jẹ kí n tó jáde mo ti fowó iléèwé ẹ̀ lé ẹ lọ́wọ́ tí wọ́n máa fi jẹun òde èyí tèmi máa jẹ tí mo gbé kalẹ̀ ó mú jẹ́ ebi apá pàṣàpàṣà sí ẹ lára èmi ni mo sọ kí ló mọ owó mi owó mi àbí bá mi kọ. ìbẹ́ẹ̀tì. ọ wàá bẹ. ìbẹ́ẹ̀tì. bẹ. ìbẹ́ẹ̀tì. bẹ. ọmọ àlè ká ní mi mọ̀ pé bàbá ẹ̀ mú bí ẹ fún ni màmá ó dà. kí ni nǹkan náà kí ni ìyún kí ni wọ́n rẹ̀ pín ìtún kọ̀ǹpléyìn ń sùn ìwé náà. gbogbo ìdánwò tí ó ṣe ni ó yege ó ah, ṣe dáadáa ó ṣe dáadáa. àwọn tíjà wa kọ́ wa dùn dáadáa l'Àbújá torí ẹ gbogbo àwọn ìbéèrè yẹn ó kéré gan. Àbújá ló ti kàwé ṣé bí n tẹ́ sọ fún mi ní pòkè odò ló ti wá sí ọ̀dọ̀ wa mi. ẹ Àbújá ni mo gbà wá sí òkè odò òkè odò mo gbà wá sí. torí ìgbà fẹ́ sọ pé ọ̀rọ̀ yìí takora wọn ah. torí òkè odò lẹ pè fún mi òun dẹ̀ tún ní Àbújá ìyẹn ni ò wá yé mi àmọ́ ṣáájú gbogbo ẹ lọ ṣé gbogbo tẹ ẹ kẹsàn sí àpò iléèwé ti san. bẹ́ẹ̀ ni màá gbogbo owó yẹn láti san. torí tí ẹ bá san wọn ní jẹ́ kó wọ kíláàsì o ṣó wọn yẹn. bẹ́ẹ̀ ni. ní báyìí ó nílò láti tọwọ́ bọ àwọn ìwé kan bí torí pé ìlú tí ò sí òfin kò ṣẹ̀ṣẹ̀ nílé ìwé wa ń bí a ní àwọn òfin kan tí. Ti ó fìdí múlẹ̀ tó bá dẹ̀ ti rú wọn ó ti ṣẹ̀ sófin wa nìyẹn ìjìyà tó tọ́dọ̀ wọn tẹ̀lé. o ṣáà ti gbọ́ ọkọ tó ṣáà. ọ̀hún ni tó bá ti tọwọ́ bọ̀ àwọn òwe ó ti parí. ẹ̀yin lè máa rántí ìwé ti bẹ̀rẹ̀ ní kíkà nìyẹn. rántí sídìkàtù rántí. mọ́ mi mọ́ mi mo fẹ́ bẹ̀ yín ẹ dákun ẹ dákun ẹ̀dá kan ẹ̀bí là ń bẹ òṣìkà. èmi ló ṣìkà. ẹ mọ bẹ mo fẹ́ bẹ̀ yín ni mo o fẹ́ bẹ̀ mí ló wá sọ pé ẹ̀bẹ̀ là ń bẹ òṣìkà àmọ́ òmò tún mọ̀ ń torí bó bá pè mí lóṣìkà náà déédéé ara mi ló ṣe lórí ibi tí mo gbé dúró bẹ́ẹ̀ ni oúnjẹ ò ní bọ́ sí ẹ lẹ́nu nínú ilé yìí torí mo ti pàṣẹ wípé ìjọ mẹ́ta mi ní fún ẹ lóúnjẹ. mọ́ ọ̀run ẹ mọ́ dojú ayé ẹ mọ́ sojú mi di gàlà ẹ dákun àdáríjì mi kí má sojú ẹ di kí ni. Ah, bẹ́ẹ̀ ni mo sojú àwọn ara ọ̀run mi ọmọ ọba àjà ẹ̀dá. bóyá àrùn ọ̀run ẹ̀ bá ń bá ẹja tó jẹ ìfun ẹ̀ tó jẹ títí dórí kò kàn mí àṣẹ tí mo pa òun ni mo dúró lé lórí. ìwọ o ṣeun tí ò da ó kí oúnjẹ tẹ́mi fẹ́ jẹ ó kì í mọ́lẹ̀ ó jẹ́ mo bẹ́ ẹ wí ò lọ skul mo sọ̀rọ̀ ó lẹ́nu mi rùn ó wá bọ́ sínú ilé ó pààrọ̀ aṣọ iléèwé ọ̀hún àbí ó lọ òde ó tún bọ̀ ó bá mi ibi títí ń fọ aṣọ òun kọrin èmi ló ń kọrin fún ìwọ kò sí tó lè ṣe tí mo gbà fún ẹ ló jẹ gbogbo tó lè wù kó jẹ àṣẹ mi ni mo ti pa àṣẹ mi ò dẹ̀ ní kúrò lẹ̀. mọ mi ìyẹn mo gbà tẹ ẹ di aláṣẹ ayé o. Ah, aláṣẹ ayé ni mí o aláṣẹ inú ilé mi ni mí èmi ni mo ní inú ilé àṣẹ tó bá wù mí dẹ̀ ni mo máa pa èmi mo ní ẹ àṣẹ tó bá wù mí mo lè pa lórí ẹ lórí pé kò gbọ́ràn kó yí padà. ọmọ ah, ṣe bí mò ń bẹ̀ yín ni kí ni ìyún. bọ́ bẹ̀ mí bẹ́rẹ̀ káyẹ̀ lè da bẹ́rẹ̀. ẹ wo bí mo bá máa yín sọ tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀ dá ń lò ilé ìyá mi mo wà ẹ padà sílé ìyá yín ni wọn bẹ́ẹ̀ yìí ni. Ah. ọmọ yóò lè yí padà kémi padà sílé ìyá tèmi àjọ wà lẹ́nu ẹ̀ nìyẹn bí wọn ló máa padà síbi tó ti ń bọ̀ lọ́hùn bí tó tó ti lẹ́kọ̀ọ́ tó lẹ́mi ò mọ bí tó ti ya ó ya pàáwù ó ya ya ó ya ó ya òkè ah! èmi ìmọ̀ bóyá èmi mo tiẹ̀ bọ́ ọmọ yìí gan pàápàá tó ń ṣe gbogbo eléyìí tó ń ṣe ó ṣe tó lémi aláṣẹ ayé. Sidi kí ló dé bí nǹkan tó báyìí. ebi ń pa mí gidi ìyá mi dájú mọ. jẹ̀bọ̀ ìṣòro yóò kùn ọ́ mi àkàlẹ́ ah, rẹ̀ mi. dákun ebi ń gbọ́ pa mí pa. jóná Sidi ibo ló lánàá tó wà léwe. ìpìlẹ̀ wà ní. kí ló dé. ẹ̀yà kúrú rẹ̀ wọ́n wá lè gbé gbogbo yóò dé ìfà. abẹ́ bẹ́ẹ̀ ni mo ká pamọ́. Ah, Sidi Sidi kò dáa kò yẹ kó mọ rí bẹ́ẹ̀ sọmọ bẹ́ẹ̀ kò dáa ó sá nídìí tó fi lè wá ẹ ṣídí mọ́ sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ òbí létí òbí létí òbí létí mọ́ sọ̀rọ̀. àbá. bá ògiri tó létí o àwọn èèyàn tá a jẹ bẹ́ẹ̀rẹ̀. bá mi. ta ló ń kí tá n bá bá rẹ ná. wọn kì í yan. wọn mi ṣídí ń kí yín. irọ́ ṣídí ń kí ò ní tọ́ba ti wí bẹ́ẹ̀ mi náà wà ní yẹ́ẹ̀yẹ́ máa wẹnu ẹ̀ ọ̀sẹ̀ bíi iṣu tí ò ń kí ah ẹnu rẹ̀ bí òròbó ajá ìmọ̀ daran sọmọ nìwọ ìyá àbí tẹ́dì ọmọ ni wí àwọn tó Bi. ọ̀rẹ́ èèyàn bí dákun láti jọ tí o máa wálé mi ṣé n sọ fún ọ pé kọ́ ọmọ bọ̀ ọmọ mi rìn mọ́ níbo wọ́n ti rọ́ ọmọ ọlá tí ń bá ọmọ olòṣì rìn sọ́bí tó ti rí rí láyé yìí kẹ́ pé ọmọ ọba alẹ́ rẹ o kọ́ wá pé ọ̀rẹ́ ta ní tẹ̀lé lọ kí ọmọ ni wọn ò mọ̀ bí bàbá rẹ ò ti wúlò tí ìyá rẹ ò wúlò ìwọ náà ọ̀fẹ́ wúlò tí ò tiẹ̀ wúlò ni. bá mi dá ọkùn. ó ń bàjẹ́ ọmọ ra kówó ojú ẹ̀bọ ọmọ lólè mọ̀ ń bọ̀ wí o tún fẹ́ máa jẹun nínú ilé mi sọmọ lérè sẹ́mi lè máa báwọ̀ ọ̀tọ̀ ọjọ́ ọmọ gidi wí kọ́ ọmọ jẹun kọ́ ọmọ fi mi jẹun gbàgínlẹ́nu kọ́ gbọ́dọ̀ ọ̀ya rẹ́dì ti ń bẹ lẹ́nu rẹ̀ ọ̀ya lọ́mì. mo fẹ́ lo ìtọ́wà lẹ́nu mi mo fẹ́ jẹ. lọ́mì ah mami ẹ wẹjọ mọ nǹkan jù lọmi mami yóò sàpọ lórí. Ah! yéé ó dùn mí bó ti rí i lọ́mì mo fẹ́ kí búrẹ́dì dàbò sí lọ́nà ọ̀fun ni kí búrẹ́dì tiẹ̀ pàdánù ìrẹ́ ni búrẹ́dì parí wọ́n ní gàmbàrí ọ̀tá kìtì onílẹ̀ lè sáwọn tó ní ọ̀tá wọ́n ní kọ́ta alátàyè ni àtàkù náà wọ́n fẹ́ ń fẹ́ kó kú dànù ni. wo wo jẹ́ ń sọ fún ọ eléyìí tó wáyé làwọn àmọ́ rẹ nínú ilé mi ọjọ́ tó bá tún tẹ̀lé ọmọ mi àbí ẹ wá pàdé ń tàwọn lẹ tún jọ rìn látòrin lọ kálukú ọmọ rìn lọ́tọ̀ọ̀tọ̀ ni o ẹ máa rìn ní ọ̀tọ̀ọ̀tọ̀ má bọ ọmọ mi rìn mọ́ ẹ ìwà rí sídí báwí o ìwọ mo rí báwí tí wọn ò fi mọ̀ pé wà á ti sídí ẹ ṣe kankan náà ìsáná ni wọ́n fi máa kí èso oògùn náwó síwájú ẹ wò owó bẹ́ẹ̀ ti fi kóra wọn ẹ náà wò tá ń la gbẹ́gi léèrè ṣé wọ́n gbé ọmọ yìí gangan ni ó dàbí wọ́n gbé ọ ni o èṣù kan fẹ́ẹ̀mí sí ọ̀la ló fi dèèyàn má délé mi mọ́ ah. gba búrẹ́dì ọwọ́ rẹ̀. bámi ẹjọ́ ojú mo ní kọ́ gbà. ẹjọ́ ojú ọmọ gọ ọgbà. ó yà gbẹ mi. ọmọ gọ ọgbà. tọmọ gbà kẹ o gbàdúrà gbà má débi mọ́ má délé mọ́ ọjọ́ tó o bá tún wáyé ń pa àṣẹ tí ń bẹ lẹ́nu mi tí gbogbo òlú ìfún mi àṣẹ mi ń pa lórí rẹ̀ yóò sì dọ́dọ̀ ìyá rẹ̀ mo ti sọ fún ọ. ìyá tiẹ̀ ń kọ́. wọ́n ti jáde abájọ táyè fi gba tápà rẹ ti ń kọ́lé egun tó fi ń pè wèrè lọ́rẹ̀. sídi mọ bínú mọ bínú dákun mọ bínú ọ̀rẹ́ mi jẹun tó jẹ mọ bínú mọ dá wọn lóhùn tèmi ní òrò. Eh, eh, eh, sídi bọ́ọ̀sì dábàá mi ló ń lò dá wọ ọkàn wọn la. ọ fẹkọtẹlẹ nǹkan. ọ̀rọ̀ tó bá ti kọjú èsì olúwa rẹ̀ ọ̀dà kẹrìn àwọn ká mọ̀ pààrọ̀ bá rẹ̀ o dùn mí wọ́n bú mi wọ́n ní ìníran wọ́n ní bàbá mi ò lọ́pọlọ wọ́n ní èmi náà lọ́pọlọ wọ́n ní wọn rí èèyàn bí. wọ́n bínú wọ́n bínú wàhálà yìí mo pé wọ́n ṣe ọ́ mo sì ń ṣe dààmú wọ́n bínú wọ́n bínú àwọn náà sì kó làṣẹ kẹ̀kẹ́ tó kó bóyá àwọn náà bóyá bóyá bóyá kinní kan náà ni. èmi èmi èyí ṣèyàn gidi. tọ́lẹ̀ náà ń kọ́ alèṣe ló sì sí ó gbò pé ó ṣe bá rẹ lọ́gbò lẹ́yìn. àmọ́ sidi ìwọ náà ṣẹ̀yìn kí mo ṣe. ọsẹ ọ wà léèwé lánàá ọ sì sọ fún mi pé ò ní wá ọ wá lọ sásá bẹẹ bẹẹdì sọ mo wà nù ilé o yàásán abẹ́bẹ́ẹ̀dì náà ni mo sá sí. gbogbo mo ṣe ń kànlẹ̀ fún ọgbọ́ ọ sì dá mi lóhùn ọ lè sọ pé ọwọ́ àánú lé. mo ní wọn sì dá wọlé. Ah, ilé ìjáwọlé ńlẹ mo ti sọ pé n bá fẹ́ wọlé mi ọkànlẹ̀ fún ilé ìjáwọlé ńlẹ èmi èsì rẹ. kí la jọ rẹ sí mo bẹ́ẹ̀ mọ wọlé yín bó ṣe wù mí. mo sì máa ń sọ fún ọ pé kò yé mọ jáwọlé mọ́kọ́ mọ́kànlẹ̀ fún bọ́tọ̀ wọlé ńlẹ èmi ti máa ń sọ fún ẹ ìgbọ́ràn ni. àmọ́ mo fẹ́ bọ̀ o síbi ni ká kàwé ni ah, sùkúù ti o. sídìí dandan nìwé. Hmm. dandan nìwé bò ó táwọn sọ̀rọ̀ yẹn fún ọ. kò ṣe sọ mọ pé wọn ẹsẹ sọ fún wa pé ẹ̀kọ́ dára púpọ̀ ẹ̀kọ́ lò láyè tàwa ìṣe bàbá káwọ torí mi fún alára mi gan ó wù mí kí n tún mọ̀wé ju bí mo ṣe mọ̀wé lọ ó wù mí kí n mọ̀ sọ́wọ́ tí wọ́n tí mo sì ń bá ń rìn olórí èfó ló ní ọ́ agbárí rẹ̀ bíi tagbárí ẹja ni ọmọ nǹkan kan ọmọ nǹkan kan ọkọ̀ pàfọ́ lọ́ọ̀nà. kì í ṣe pé bóyá ẹ̀ mọ̀wé àwọn tá a bá ní ká sọ̀rọ̀ bí ọ̀rọ̀ wà kìí ṣe dandan kólúwa rẹ̀ kàwé láyé bẹ́ẹ̀ ni bọ́ọ̀ bá kàwé ò lówó. ẹ mọ̀ mọ̀ àmọ́ ó tún da akẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ bí ọba sẹ́kọ̀ọ́ ń bẹ̀ èèyàn dẹ̀yàn yẹpẹrẹ ni yọ láwọn àkókò kan àwọn ibì kan tó yẹ kéèyàn dé téèyàn ò lè ṣèbò téèyàn ò ní lè sọ nǹkan kan ọmọ pé ńgbà míì bàbá ní ká ṣe kú ìsìbà tó bá ń sọ èbò ní orí assembly inú mọ́ ń bí mi ni bẹ́ẹ̀ mi èlé sọ̀rọ̀ táwọn ọmọ olórí bú àwọn ọmọ òsì tí wọ́n ń soge òfun wọ́n bá ẹ̀sìn ní sọ̀rọ̀ báyìí inú mọ́ ń bú mi gbà kí ni mọ́ ń ṣe sí dínà wà mọ́ ọ̀rẹ́ èèyàn lọ́rẹ́ èèyàn ọmọ jẹ́. kóòsì mọ̀ wò mọ̀mọ̀wé o yàá sí wọn lè ká two times one Hmm. Yeah, before we proceed with today's topic, I want us to refresh our brain on our, our previous topic, government. I remember telling you guys that government is a group of people authorized to govern a state or a country. And I remember telling you that we have three arms of government. Hey, hey, stop, stop it. Hey, stop it. Mm, you, mention one. Stand up. The legislative arm of government. Clap for him. Can you explain to us what they do? Hmm. I have finished with them, boss. Mm-hmm. Legislative is the functioning of people to help people. Even if people are too busy for people, people will still help for people. Bàbá sẹ́tùlẹ̀ sẹ́tùlẹ̀ sẹ́tùlẹ̀ pápá fẹ́ pa. Àbórí ń ta ọ. Àtẹ̀yìnbá ń gbọ́dọ̀ ìwọ ẹ̀ ibi igi wọ́n bí igi tó di talking. Kí ni point? Ẹ jókòó. Sit down. Sit down. Oh my God, what happened to my life? Hmm, Olodo. Okay, continue, man. The legislative arm of government makes law. Good. Makes love. Good. Sit down. and the second one, you stand up. Stand up. Yeah, you stand up. Hmm. Arms of government. Like for real? Hmm. Ìyàwó tough man. Ọkọ rẹ̀ mẹ́wájú rẹ̀. Ẹ pípẹ́t ẹni sùúrù nà ṣé tẹ bá ṣetán skul tẹ bá délé ẹ kí n padà sí nǹkan tó bá kọ ní skul ni. <laughs> àwọn ilé slippers náà lọ máa ń gbá ní klọ́ọ̀bù. olódo olódo ni olódo ìwọ tó sọ̀rọ̀ dìde ya dìde yes mention it. ilé ìtọ́ pé ká sọ. àwọn ajá rò ní. Okay, you see, stand up. Did you draw? Hey èèyàn àtàbújá ni o ti wá kàwé nù yìí wa àtàbújá ni o ká nípò lè dá lóhùn béèrè mi ni èmi ò fẹ́ bi ọ́n pé kí nìdí tó fi fàbújá lẹ̀ tó fi jẹ́ pé wa ìgangan lọ́yàn láti wá kàwé. ẹ̀gbọ́n mi ló fẹ́ kí n máa gbé pẹ̀lú àwọn hmm ó sì ti ń bẹ màámi tipẹ́tipẹ́ ṣùgbọ́n ó ti wèmí náà kémi náà wàá máa gbé pẹ̀lú ẹ̀gbọ́n mi nǹkan tó jẹ́ kí n débí nìyẹn. ah a jẹ́ pé ẹ̀gbọ́n rẹ ń pọ̀ jẹ ni o ah ìfẹ́ tó wà láàrin mi àtẹ̀gbọ́n mi kò sẹ́ni tó lè ráàrin wa ah, a nífẹ̀ẹ́ ara wa gan-an. ṣé mo parọ́ fún ọ Àbújá eh. ń wèmí náà gbé. ẹ ẹ àpò àbúlá Àbújá. wọ́n ní àwọn ará Àbújá máa ń ṣe eré gèlè pé wọ́n máa ń tètè rọ́ lọ́rùn ẹ̀sẹ̀ ń bẹ̀ wọ́n ah. àwọn ẹlòmíì báyìí wọ́n máa ń jábọ́ lórí tírélà ibi tó wù mí gbé làbújá ibi tí wọ́n bá ti ń to eegun méjì papọ̀ ni. eegun ah, ẹsẹ̀ ṣé wọ òun tó eegun ni. rárá ibi tí wọ́n bá ti ń fi eegun lugun tó ti ń so eegun pọ̀ ibẹ̀ gangan wọ́n fẹ́ lọ. ọkọ máa wá pariwo ìmọ̀ ah! ń fẹ́ mi ń jọ ẹ̀. Ah, inú ẹ̀ máa ń dùn sí ìrora àwọn èèyàn. irọ́ ṣé bí wọ́n ń tún tó ti bàjẹ́ ṣe ni. ìdẹ́bí fẹ́ mọ rí nù torí tí n bá dàgbà tí mo di ààrẹ lórí orílẹ̀-èdè yìí gbogbo tó ti bàjẹ́ nù lù mo fẹ́ tún sí. ọlọ́pẹ́ bẹ́ẹ̀ ló ti ń dà mí láàmú Ah, mi ò rò pé mi àti ẹ ó lè ṣọ̀rẹ́ o. a lè ṣọ̀rẹ́ ẹ ah, ta ni pé ọmọ biography mi ni gbogbo tó ń sọ yọ ò ní sọ tó bá sì wá ń ronú pé mo lòsì ọ eh. bóyá kó tú sí mi. mi gan fẹ́ bá àwọn tó máa tú ṣe mi gan ṣe o mo ah, ti lè máa fa àyàn kan tẹ̀tẹ̀ dání. nígbà tèmi ìsàrọ̀ tó bá ti jí mi báyìí èmi náà ò ní sùn. ẹ jẹ́ kó mi ọba yín sọ̀rọ̀. àbórí ń ta sídìí ni. Ah, orí dẹ̀ ń ta tòótọ́. séèyàn máa ń ṣìnà àbí kọ́pọ̀ lè yàn gbálẹ̀ kó o sì máa wọ́ sáwọn tó ju ọ lọ. séèyàn ah, ah. lè sọ̀rọ̀ ẹyin ni. ebi wọn lẹgbẹ ẹyẹlẹyẹ máa ń wọ́tọ̀ ni. eré kí la jáǹbẹ̀kùn ṣe. séèyàn ni ọ ni níwọ̀ tó dàbí ambassadọ̀ ọlọ́sẹ̀ dúdú yìí wó bá tẹ̀sẹ̀ rẹ bí ẹni pé ẹran jẹ́ lọ́wọ́ ọgbà lẹ́nu rẹ̀ má jẹ tán má jẹ tán jẹ́ ìwẹ̀ ìtókù ìwọ tó ń wọ̀yọ̀ bí ẹni wó bàdàn tí mo dá pé ọmọ bá mi ṣe ajá àbórí ń ta ọ́ dákun kó ń bí kọ́ ọmọ bọ̀rọ̀ wa jẹ́ ẹ̀yìn dákun ọ̀rẹ́ mi bàbá ọkọ mi kí lẹ tún ṣe. mi ò ṣe nǹkan kan. ah kí lẹ ṣe èèyàn ò lè nígi ló gbà kó má mèso ẹ bàbá ọkọ mi ẹ ti ṣẹ mọmọkọ mi dáadáa ah, ah kò ń sí mùdí báyìí tí ò bá ń bínú kí lẹ ṣe. ẹ wo mi ò ṣe nǹkan kan fún wọn mi ò ṣe nǹkan kan mi ò mọ nǹkan tí mo fi ṣẹ wọn. shut up ó ṣe nǹkan ó ṣe nǹkan ṣọ́fìrán ṣe ẹ ni. wàá parọ́ láàárọ̀ wàá parọ́ lọ́sàn-án wàá parọ́ lálẹ́ bẹ́ẹ̀ náà láwa lọ́dọ̀ principal the other day tó sọ pé òun ṣẹ̀dẹ̀ láti Àbújá tó fi rọ́ọ̀ṣì ẹni ojú ń tì mí ládùúgbò bẹ́ẹ̀ ló sọ fáwọn ará pé o lọ Brazil wo bí náà wo bí ìgbà wo ló lọ Brazil. mo lọ Brazil mo lọ Brazil mo gba orí íńtánẹ́ẹ̀tì lọ Brazil mo fẹ́ mọ̀ nípa Brazil mo dẹ̀ check orí íńtánẹ́ẹ̀tì ọjọ́ méjì gan ló gbà mí ẹ bá bi mí nìkan tó ń ṣẹlẹ̀ ní Brazil nísìnyí màá dá yín lóhùn mo ti travel lọ Brazil náà nìyẹn mo ń gba íńtánẹ́ẹ̀tì lọ Brazil dáadáa. ó gba íńtánẹ́ẹ̀tì lọ Brazil ó dẹ̀ sọ ó ń dùn lẹ́nu ẹ̀ ah fake life yìí fake life ẹ̀ yìí máa ga o adójútì nìyẹn. bàbá ọkọ mi gbogbo eléyìí kò necessary fake life yẹn ò ní kò wà ní dẹ́ẹ̀dẹ́ ní ìdẹ́ ẹ̀. ìyàwó ẹ wo tó bá gbẹnu àwọn kò gbẹnu ẹ̀yin o ṣé fẹ́ máa sọ̀rọ̀ sí mi ni wá ìyàwó mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n fẹ́ máa ẹ́ńtà mi ni. ta ni ẹ kí ló ń wá nílé agbára mi. kìnìún ńlá mo ti fi ṣoògùn làyà ẹni tó bá lóògùn tó mọ̀ọ̀yàn tí ò bá mọ lọ́hùn tí ò mọ̀ṣẹ̀ ṣe ó ń tanra ẹ̀ jẹ ọlọ́run ọba àpèrire o. ọba ńlá tó jọba lọ. ọba mímọ́ tó fi mímọ́ bora bí aṣọ. jẹ́jẹ́. bá a ti ẹ̀ dìbò. àti wọlé. kí ló fẹ́ kí àwa oyè ṣe fún ọ. mo fẹ́ pa ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ ò kú. tí ọba lékè mọ́ kò ní jẹ́ orí ẹni báyìí ó jẹ́ ju òbí lọ. odindi èṣù ni mo ránṣẹ́. will you shut up èṣù tẹ́yìn ránníṣẹ́ yẹn ó yàtọ̀ sí èṣù táwọn ránníṣẹ́ torí èṣù tí wọ́n jẹ́ èṣù tí yóò jẹ́. ẹ̀mí èṣù láàánú ògiri òkè. ṣé ìwọ nìkan ni ó ṣe jẹ gbogbo ìgbà táwa bá ṣiṣẹ́ wa ló máa ń dí wa lọ́wọ́ ṣẹ́. instead tó yẹ kí crime wà reduced ó tún increase sí ni. kí ló dé kí ló ṣẹlẹ̀ what's all this ẹni tí ò bá fẹ́ ká jẹun yó a máa ń ro tiẹ̀ mọ́kà ni. ẹ respect old age yín. ọmọ èjì mi ni. kí ni èjì yín. àyà máa kò yí o. tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó kò mí sè mo lè sọ yín dàdí yẹn. àwọn ọ̀rẹ́ mi ìmọ́lẹ̀ lọ́rùn rẹ òdì wọ́n ti rí mi ní. gbogbo fúlẹ́gẹ fúlẹ́gẹ mọ́lẹ̀ ṣé bó ló ti wà kúrò kó lu àwọn ọlọ́pàá tí ò lè jáde yẹn. ọlọ́run ìjọ tó bá tún dá mi dúró máa ń yìn ẹ́. abọ́dọ̀ kì í ṣe báńgà máa ń yìn ẹ́ gidi tí mi ò bá da epo lù ẹ́ lórí kò pè mí lọ́mọ àlè aṣọ orí burúkú ò lọ wọ̀ ẹ kí ló fẹ́ ṣe. eégún aráàlú ńlá tó ń jẹ́ kòso bá mi dojú ìjàpá wọ̀ ọ̀tá mi. lè lórí gbẹ̀nu yẹn sọ̀hún gbẹ̀nu sọ̀hún ó lè kọ́ gbẹ̀nu sọ̀hún hmm. alárùn páàyà hmm. ah, ah. gbogbo agbára tó yẹ kó fi ṣiṣẹ́ o ò ṣe yẹn wàá máa rìn kiri wàá máa fa jọgbọ́n kiri èmi tí mo tún ṣiṣẹ́ ajé tèmi tí mo ṣe àsìkò láti fi sùn o tún mú pa ìyàwó tún gbélé mi lórí ṣó fẹ́ pa mí ni. ẹ hmm. mọ̀ pé ẹ̀yin ni ẹ̀ǹdí mi mo ṣe ń gbọ́ pàpàpà létí mi tí mo ń gbá pààlẹ̀ sẹ́yìn mo rò bò yóò lè lò dé ni. ó lè ní ọ̀rẹ́ nù ẹ ó lè ní ó lè ní olóòórùn ìyà olóòórùn ó yá tó bá tún gbé pàlẹ́ mi màá lé ẹ sílẹ̀ lẹ́ni. ká pa ayè. kí ni. ìmọ̀ pé ká pín ayè ní kí n sọ̀rọ̀ ayè. ẹ ṣáà ní pín ayè ni. sọ́sọ́sọ́ sẹ́yìn sùn sùn sùn sùn kò fẹ́ jábọ́ sílẹ̀ jẹ́ ń túre tó ti nítorí ẹ̀ kó tó gbọ́. Ah, ẹ̀rẹ́ rẹ̀ ṣe ńlá pàpàpàpàpà ni ọlọ́run ah, hmm, ó tán mo ṣe wọn ah, ayé mi o ebi tí mo bí kò wò lọ́wọ́ tó tó yìí rárá tí mo fi gbogbo ọjọ́ ayé mi ṣe wàhálà. ẹ̀yin ojú la lákàn fi sọ̀rọ̀ nǹkan tó bá sì jẹ́ nǹkan tèèyàn èèyàn ó mọ bí ó ṣe mójútó ìdí tèmi fi ní kẹ́ ẹ lọ́rùn. ẹ mo lè rán àwọn olóyè àbí nǹkan àmọ́ tẹ́yìn náà bá débẹ̀ tí a rí pé olórí mi lọ́wọ́ àì ọmọ mi rèé o wọ́n mọ̀ pé mi gangan mo wà ń bẹ̀ ẹ wàá mọ̀ tẹ́sì ẹ má kánjú o ohun téèyàn bá fi ọba jẹ èèyàn mójútó ni o ẹjẹ ẹ rí i pé wọ́n ń tọ ọ bọ wí kí wọ́n ṣe gbogbo ẹ ẹ wá ní kábẹ̀rù àgbà gangan ó pè mí kẹ́ ẹ tó kù. ẹ ń bá mi tí nọ́mbà yóò bá wa lọ kó sáwà ní padà wálé ni ebi ń pè mí irọ́ yín ń pa fóònù. ẹ wo ó da kò burú. ó ṣe dà ní ẹ bá ń ti ilẹ̀kùn látẹ̀yìn. ó ẹ jẹ́ ẹ bá ń padé. kí ni kí ni ó máa dé nìyẹn a níbi tá à ń lọ ò jìnnà mọ́ tá a bá máa fi dé yànnà ń bẹ̀ yẹn sí àti débi tá à ń lọ. a ṣe dé yànnà táwọn ò lè sọ ẹdun ló ti jẹ́ pé gbogbo ọjọ́ ẹtì oníbàámu máa ń ran wa pé káà lọ mọ gbowó sí wọn láwọn olóyè tí wọ́n lè mọ ọ̀ràn kan lọ mọ gbowó ni ẹ wà. ìwọ ọmọ yìí ó ṣáà gbọ́ nǹkan tí bàbá ẹ sọ ẹ tán ní gbogbo àwọn olóyè ń tán máa jẹ òun ni wọ́n ń wá torí ẹ náà ló ṣe ń rán àwa títí ẹ àmọ́ ó ti jẹ́ pé gbogbo ọjọ́ ẹtì tó yẹ kémi mọ̀ fi kàwé tèmi kí mọ̀ fi sinmi òní wọ́n mọ̀ rìn mí sẹ́ ó ti sú èmi o èmi ò padà lé o. má bínú má jẹ́ kó sú ẹ díẹ̀ ló kù ó ti fẹ́ yanjú tán ẹ́ ah ebi yìí náà ni. ọ̀tún àwọn ẹbí ṣe ń dáná o tún ṣe kọ̀yìn sí nǹkan ní ìmọ̀ tó ń rí. tẹ́lẹ̀ tún rí òtítọ́ yín. sórí kí n má tàn. Hmm bí mo ṣe tún rí ẹ̀yìn yìí báyìí ìmọ̀ bí ṣe tún ti ń ṣe mí. ẹwà rẹ̀ náà pọ̀ èwo ni máa sọ mẹ́ sótójú tó gún régé ni irun rẹ̀ lórí rẹ̀ lọ́la náà báyìí lọ́la tẹ́rẹ́tẹ́. tí ọba sórí sórí kí n má tàn bí ṣe ń gbénu mi hmm. mo ṣe bí kí n léyàwó mi lọ kí n kàn fẹ́ wọ̀ sílẹ̀. baálẹ̀ ẹ ń pè yàgò tún ní ìṣẹ̀lẹ̀ ìyàwó yìí fún mi kí lè fẹ́. èmi ti gbàgbé èmi ti gbàgbé pé ọ̀tún ní ọkọ rẹ̀ ọ̀tún kọ òṣè ni dákun sọ́tún ní nǹkan ní tọ́da wà fún kò sí ní tí ó ṣe èmi lọ lórí ìlú. inú ọmọ kúkú wa ń ṣe agbára àtàṣe tó wà lẹ́nu yín àtọwọ́ ìwọ náà wàá wò ṣé kọ wá máa gbókèrè kọ ọmọ ọmọ dúdú ọbẹ lọdà kọ wà nù gangan agbára àtàṣe ǹgan nísìnyí ń gbogbo ẹ̀ lé ọlọ́ọ̀ni ọmọ pàṣẹ.

olùwọ ọmọ burúkú ti ń bọ̀ nà. dákùtà ló ránṣẹ́ pé ọ tó fi dá wọlé bí ẹran tí wọ́n. ẹ kọ́ ló sọ sọ kílẹ̀ bá káàkiri ẹ̀yin odidi baálẹ̀ àti ìyàwó ọ̀tún kó dé pírísípà skul wa kílẹ̀ bá káàkiri. olùsí ọmọ ọmọ tí ìyá rẹ̀ bá tí ó ti fi ẹsẹ̀ ọrùn sàṣejẹ́ fún ìrìn burúkú ní ọmọ rẹ̀ ló já wọlé bíbí ẹran ojú kan tó ń pàtó ni tí n bá ti kàbọ̀ ojú ẹ̀yìn máa sọ ọ́ ní mi káfò. ẹ eh, ẹ ti kàbọ̀ ojú mi ẹ ti kàbọ̀ ojú mi kò sí wàhálà ńlọ pé gbogbo olùwárí sì sọ fún jíṣ lọ́fà. àná ló máa sọ fún. ẹ sọ fún star blog yìí sì sọ fún gist lover yóò spread díẹ̀ kiri ni. náà ah. bá káàkiri ẹwọ pòsíṣàn tí mo bá yín ẹlẹ́yìn ni ẹlẹ́yìn ilẹ̀ ń ṣe kò sí wàhálà. yín sọ fún gbogbo òlu bó bá sì fẹ́ sẹ́ yín ni kó kó ẹ̀yin méjèèjì kó kó yín lọ sí ìdí òṣàládé ní kẹlẹ́ ọ̀búra mẹ́ ah. Ah, ẹ̀yin. kí láde ní pàmílànù. ẹ mọ̀ pé tẹ̀sí ọ̀dà. sídìkàt. sídìkàt ẹ wò ẹ wò ẹ má fi kóòtù so kọ mi síbi ló kọ mi kò sáyẹ̀ fún english kankan láti ìsìn yìí lọ rip sí gbogbo english tẹ bá fẹ́ sọ. ṣídì ṣídì sórí àṣírí làṣírí ọlọ ohun tẹ́gùn tó bá ti jáde ti kó ra ìwò ó ti rí wa nù. ọ̀yìn àti ta ni mo mọ̀ tẹ́lẹ̀ ẹ nífẹ̀ẹ́ mi ìsìn nífẹ̀ẹ́ yìí náà ẹ tẹ̀ rí mi. ṣídì mo nífẹ̀ẹ́ ọmọ ni hmm. ìwọ tó jẹ́ pé tí máa tún sùn mo tún máa lálàá rí ọtí máa wò pé àwọn ẹwọ ọmọ rí. kí ni ìyẹn ẹ̀yin tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mi ẹ̀ nífẹ̀ẹ́ mi ìsìn nífẹ̀ẹ́ yín náà. Ah, síbi o lójú inú ni o mo nífẹ̀ẹ́ rẹ bàjẹ́. Hmm. Ah. kí nìyí o ẹ fẹ́ gbóyún mi látẹ̀yìn yàsìn mọ́já mo ti jálẹ̀ sí látàrí Ọbásanjọ́ ni kí ni. síbi síbi ọ̀dà àbọ̀mọ̀bìnú èdè náà wò bẹ́ẹ̀ síbẹ̀ bẹ̀rẹ̀ ń bó ti èmi ló ti kà kò sí wàhálà ẹ ti jẹ́ tọ́ra ah, eh, o. òwe ni mo pa sọ́nù bọ́ọ̀mù síkà òwe ni. Ah, ẹ wo ẹ lè ṣùdìrín tẹ́ mọ́ ń ṣe ní sùkúsùkú nù ní àná wọn sọ òyìnbó àwọn ẹbí tún gbogbo english tẹ́ bá fẹ́ sọ. ọ̀dà ẹyin tí ń bẹ́lẹ̀ yìí sí kí ni mo wà lè ṣe sí. ẹ fẹ́ kí n bò yín láti rí ẹsẹ̀ méjì lẹ́sẹ̀ ọ̀tọ̀ lẹ́sẹ̀ tí yín ọ̀tọ̀ lẹ́sẹ̀ yín náà ìdájọ́ mi rè ẹ dúró déédéé ẹ̀yin ẹ jókòó. àǹtí um, at this time gbogbo ọ̀rọ̀ orí jókòó jókòó yìí you know i just. ẹ wo ẹ má gbòòrò ìbò kankan wá. this time round you rest in peace gbogbo ìwé wọ́n rárá rárá ẹgbẹ́ òdòdó ọ̀rẹ́ ìjókòó. wọ́n ti àjókòó níjà àjókòó sọ gbọ́ ọmọ dáadáa ti yín ní kọ̀kọ́ sí ẹgbẹ́ òdòdó. ni ìní amófìlà. ní ìwúlà se ẹbú rere àkókò bá máa pàrọ̀ ìmọ̀ máa dẹ̀gbẹ́ ayẹkẹyẹ. ẹ wò tẹ́ ń gbọ́ mi baálẹ̀ láti hmm? sìn lọ gbogbo tí bá ṣe náà lóyún àṣegbé ni ẹ sì mọ fún mi lówó tí mo bá béèrè. what. àṣegbé. ọ ọ mà ṣe mọ̀mọ́ tí mà á sọ. àṣẹ ti gún ni èmi náà mọ̀ tí mo. ara sòtì òsì ó ṣe yín o. ìró ah, àṣẹ ah, ti gún. ẹ sì mọ̀ fún mi lówó. Ah, bẹ́ẹ̀ ni. tí èsì mi mú bí ọ. ẹ mọ̀ fún mi lówó tó ju ìta ìfọmọ yín lọ. mo ti gbọ́ màmá sí agbára náà ti ka kó ṣàjẹ́ pé gbogbo ẹ ti lọ bá. ó ti lọ báwọn ó ti lọ báwọn. mọ́mí ẹ dúró déédéé ntẹ́ ń bá káàkiri náà ntẹ́ mọ̀ yí lọ ntẹ́ mọ̀ yí bọ̀ bí odó àmọ́ ntẹ́ ń bá káàkiri àmọ́ pé baálẹ̀ ní jẹ gbogbo rẹ̀ ẹ wo ẹ wo ojú mi dáadáa láti ìsìn tí mo sọ̀rọ̀ lọ èmi lord sidikatu first mo fẹ́ mọ̀ gbé ní school mo mọ̀ wé ẹ mọ̀ wé wọ́n sẹ̀ sáàmù yìí sẹ̀ sáàmù wọ́n wá school yìí wá school first ni mo gbé. sidikatu how. kálẹ̀ ń bá sọ̀rọ̀ sidikatu how kò yẹ mi tí ẹ ń tẹ̀ sọ yẹ kò sí wàhálà ẹ gbà. ọgbọ́n tó wí yóò tó ọmọ gbé. ẹ ṣe mo kí ti sápòlẹ̀ pé mi ṣe sọ́hun tí nìkan yóò dún èfè mi lẹ́ pẹ̀lú pẹ̀lú ṣẹ́yìn tí jẹ́ fún mi. ṣé ti gbà. Um, ẹ má kò yìnbó ẹ̀mí ló bí mi o. mo ní mọ̀jọ̀ mọ̀ yóò bínú sídìí ó jẹ́ nǹkan rìn kan fún ọmọ pé sídìí kàtó kí ni kò sí o ti fáàsì. fọ́ọ̀sì ni mo gbé o ọ̀rọ̀ mọ̀wé ẹ̀ mọ̀wé ọ̀sẹ̀sámọ̀ ìṣẹ̀sámọ̀ fọ́ọ̀sì ni mo gbé. látòní lọ tí mo bá sì ṣe ní sùkúù àṣepé fẹ́ẹ̀ fáyà kù wá ṣèdè ṣèdè. bíríkìlẹ̀ wà. àyànfẹ́ mi sọ̀mọ́ pé orúkọ rẹ̀ mọ́ ń rọ̀ bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ yìí àyànfẹ́ tí wọ́n sọ̀rọ̀ torí tèmi gan ni wọ́n ti sọ bẹ́ẹ̀ ah. <laughs> ìfẹ́ mi hmm. igi lẹ́yìn ọgbà mi ìfẹ́ ìmọ́lẹ̀ mi. <laughs> mo nífẹ̀ẹ́ gidi gan. èmi náà ní ìfẹ́ rẹ. ẹ ẹ Sidi owó tèmi àti ẹjọ sọ nǹkan. towó tá a jọ sọ eh. ń bẹ lọ́wọ́ mi. ẹ ò yà kó wà. ẹ ẹ ẹ ẹ abẹ́ ìwé mo fi sí. ṣé o ti sọnù báyìí. ẹ ẹ sọnù àárín ìwé mo fi sí. bàbá wa bí ọ̀dà bàbá mọ̀ pé táwa kàlífò ni wọ́n sọ. ọ̀ya ilé bàbá mi ni ilé bàbá rẹ wọ́n lè bàbá rẹ bàbá gidi wọ́n lè kọjá ọmọ sùkúrú lè ẹ. sorry for yourself. ẹ ẹ wo fídíò ni o à ń lọ lọ́wọ́ lọ́wọ́ dá ọ lọ́wọ́. ojú ẹ lọ ni sẹ́rìn tọ̀fà olórí ibú sọ̀rí tọ̀fà kò ní dá fún ọ kò ní dá fẹ́ tọ̀fẹ́ dọ́sùn. náà ni ọ̀wá kọ́. sírí fúnmílẹ̀ odò. tí wọn bẹ ti ṣàlàyé ló bá sọ̀rọ̀. náà ni ọ̀wá kọ́. ó mọ̀ hmm. ó mọ̀. ìfì ìgbà tí sẹ́sẹ̀ tì rẹ o. etí ta ni. iná ah! o. rántí sídìkàtù rántí rántí. ká fi sílẹ̀. ẹ ẹ fi lẹ̀ kò tiẹ̀ bẹ̀bẹ̀ ewu tó ṣẹ̀ṣẹ̀ ń wò kò lè bẹ̀bẹ̀. ẹ wò ẹ ṣàjẹ́ ká gbà pé ọmọdé ló ń ṣe. ọmọdé ló ń ṣe hmm. èèyàn tóbi tó báyẹn lọmọdé ló ń ṣe à èèyàn gba tíjà létí ẹ ní àfilẹ ẹjọ tó bá fọgùn mọ tíjà lórí nǹkan. ẹ bóyá kádé ní àdàgbàjẹ ẹ ṣàmù kan méjèèjì ẹ foríjì. kí ni ìwọ. àṣẹ tó ṣe ṣe àbí mò ń lálàá ni. àlàpọ̀ kọ́rin àràgbàjẹrà òfò ni. bẹ́ẹ̀. ó ti yé mi. kẹ ẹ kó máa kẹ ẹ lọ sókè òkun ẹ mọ bá mi bẹ. ṣé túbọ̀ tó ṣe ń sọ̀rọ̀ ṣé gbọ́ tó ẹ̀dẹ̀ ní ká filẹ̀. ẹ fún rẹ o mi ò rí ìrí ni o. bàbá ẹ gbà ah! ẹ wo ẹ wo tíṣà àlàdé bí mo ṣe sọ yẹn náà ló ṣe máa wà. kò sí wàhálà àmọ́ gbogbo tá a bá ń ṣe ká má fi bẹ̀rù Ọlọ́run sí o. bẹ́ẹ̀ ni làbákà. ẹ kí ló wá ń wúgẹ tó ń wúgẹ tí tó fẹ́ na tíṣà ló gbó níwájú. ṣé wọn kéré ni. ọ̀gá ẹmu tó ṣe wù. tíṣà àlàdé tí bàtà bá ti ń ró láàrúdú oṣù tó tún fẹ́ ya ni o àṣejù ti fẹ́ pọ̀ jù kí ló dé. Ah, a ní ọmọ kékeré ló ń ṣèrànkẹ dáríjì ẹ fi ilẹ̀ ẹ dáríjì mo tún bá bẹ̀bẹ̀ kí lẹ tún fẹ́ gbà lẹ́yìn má bínú ó dà ẹ má bínú ẹ má lọ. a ní kẹ́ máa lọ wọ́n ní ká máa lọ. bàbá ẹ gbọ́ ọkọ tí mo sọ ni. go back to your class kò sí wàhálà. ká máa lọ. ẹ máa lọ ẹ fi ilẹ̀. kí ló fẹ́ kí n sọ kí ló fẹ́ àbí. Ah. Sidi ṣé pé gbogbo nǹkan tó ṣe nínú skul yìí àṣegbè ni tí mo rò bóyá olùkọ́ àgbà máa ti lé ẹ dànù tá à ní rí ẹ mọ́ rárá nu skul yìí. kánì wọn sì wá léwu. Sidi ọ̀rọ̀ rẹ mọ̀ ń mi lẹ́nu lẹ́nu jọ́ ní Sidi tó yẹ pé bọ́bá wálé wá ń gbà kan hmm. bá àmọ́ ilé ibi ajá wọn ìjẹ́kẹsẹ̀ rẹ̀ balẹ̀. irọ́ ni o wá sọ̀rọ̀ rẹ di àjọ ah, àjọ ń gbọ́ tuntun náà wá fẹ́ yín sí ọ ah. wọ́n tún bèrè pé sọ ti jẹun kúrò nílé bá mọ̀ sọ fún ọ lówó sídi. sídi tí bẹ́ẹ̀ ló ti pààrọ̀ ṣe é. jọ ọ̀rẹ́ mi sí di bóyá kó fún mi inú ọṣẹ bìzàbìzà tó ń lò kémi náà tiẹ̀ máa lò káyémi yí padà bí tiẹ̀ náà ṣe rí. Ah, olólùfẹ́ mi ń bọ̀ èèyàn fẹ́ mi ò ń tèrè lóde wọn. Hmm. àyànfẹ́. màá wá báyìí ọmọ tí ò ní lẹ́kùn ní ilé o ara nǹkan tá à ń sọ nìyẹn ó ti lè bẹ́ jù a ní kó máa lọ màá báyìí. ọmọ dúró rẹ lẹ́yìn ìgbà. sídìsídì. àyànfẹ́ mi mo fẹ́ fún ọ lówó oúnjẹ. ẹ ó yá. jẹ́ ń yọ bíi márùn-ún kúrò. kọ́ ìyọ̀ kankan. jẹ́ ń yọ márùn-ún kó o fi dókù jẹun bóyá fifteen ní bẹ́ẹ̀ kémi ò fèrè kí n kó wá àwọ̀ náà ló ní. sọ́ọ̀ ni ọ̀tì mi ọ̀tì mi àwọn ọ̀rẹ́ mi wà ń bí àwọn ṣe yẹn létà. ọ̀fẹ́ ṣe lójú wọn ọ̀dà wá akọ̀rẹ́ rẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi kí ló mú ẹ sídi ṣé kò ṣe pọ̀ ń kówó fọkùnrin. àbẹ́ wọn wo ọ̀rẹ́ wa. kí ni kí ló sọ ọ̀rẹ́ wa kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní ìsinmi ìsìn kí ló ṣẹlẹ̀ ń bí ní ìsinmi. ṣàlàyé fún wa àjọ àṣẹ ah. ẹ̀tì ẹ̀já kankan èmi níṣẹ́ àwọn kówó fọkùnrin. ọ kówó fún ah. ẹ kí wàá ní ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nísinsìnyí níbẹ̀ fún mi. ṣàlàyé fún wa àjọ ẹ. yóò dà fún ọ. Hmm. sọ olówó tí mo kó fún un orí assembly ló ti kó fún mi pé kí n bóun tọ́jú rẹ̀ pé n ò fẹ́ kí ọ̀rẹ́ òun rí pé òun lówó lọ́wọ́. ṣídì sọríkì. Hmm, ọgbọ́n. Hmm, ǹlẹ́ o ní assembly tó jẹ́ pé iwájú mi ló wà hmm. ẹ̀yìn rẹ mọ́ wà ẹ̀yìn mi ló wà o ẹ̀yìn bẹ́ẹ̀ ni. ọyá bó ló ṣe kówó fún gbàrán. kò lè yé yín ẹ fẹ́ mọ tú ọ̀rọ̀ ọ̀fẹ́ ni yín sì ní sọ fún yín. ṣé ń gbọ́dí. ó sọ fún mi pé ìgbúrọ̀ sọ pé òun kówó lé mi lọ́wọ́ òun mo tọ́jú rẹ̀ ó sì gbà padà ẹ wó lọ sí. ṣé mo ṣe rí iṣẹ́ rẹ̀ bóyá mo gọ̀ ni yàá sí mọ́já mo ti dárẹ̀ sí látàyè kí ni mo dárò. bẹ́ẹ̀ni sáà ju sí ni ló ojú kan tọ̀kan a máa ma sọ fún ẹ ò ní gbọ́ owó bó ṣe ń ṣe rádaràda ọlọ́run àjọ gbọ́ òpó ọmọ tí ì sọ ọ̀lọ́rọ̀ ọ̀mọ̀rọ̀ fẹ́ lọ ọ̀rọ̀ láàfù mọ́ ń sọ ọ̀rọ̀ láàfù mọ́ ń sọ ẹ ẹ kúkú nífẹ̀ẹ́ náà tẹ́lẹ̀ wọ́n ti bírèkì àti yín pọ̀ jù ẹ mọ̀rọ̀ lọ́ọ̀fù ẹ sáà dúró ọ̀rọ̀ lọ́ọ̀fù ni mò ń sọ ẹ̀ ń sọ̀rọ̀ wèrè lẹ́nu. àyànfẹ́ sọ̀mọ̀ pọ̀ ti ń dọwọ́ rú lọ́nà wò bó sì ṣe ń wò mí èmi ìṣẹ́ni téèyàn máa ń tàn o. yíjọ́ tí ọkọ kọ́ rí sídí kò sí nǹkan tó sọ sí ń pa rẹ̀ tán kò sí nǹkan tó sọ ń pa rẹ̀ tán ó fi wé kò sí nǹkan tó fi wé ó ti fi wé ṣèǹgẹ̀rì ó nípa dán ojú kan fìkan ríran kò sí ní tó lè dáwọ́ rẹ̀ pọ̀ kí wá ló wá fa ìpàdé ọlọ́jà àtàsí wọn. lórí nǹkan tí mo sọ ń pa sídìí o kò sí rọ́ńbẹ́ paná ojú kan fìkan ríran dúró ná ṣé o rò pé màá ti odidi Àbújá màá wá mọ bá sídìí sọ̀rọ̀ ẹ̀ bíi eré kí la já ń bẹ́kùn ṣe kò sí ìtàn ni o. ọ̀ ń tàn. bẹ́ẹ̀ ni wọ́n ń tàn ni tí màá fi gba gbogbo ọwọ́ ẹ̀ tán. ọ̀ ń gbowó lọ́wọ́ Sidi. ọ̀ ah, ah. ń gbowó lọ́wọ́ Sidi. tó o mọ̀ ni. èmi ò mọ ìgbà tó fún mi gbọ́. ó lò ó mọ̀. Ah! ọ̀dà tó bá yẹ pé bí ti ń lọ́nu hmm. ajé ọmọ wa hmm, àmọ́ wá sọ́ra kí gbádùn kékeré kọ́mọ̀báyé rẹ jẹ́ o àwọn blogger blogger lè fi ọgbà star o. wọ́n fi mi gba star ẹni tó bá ti jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé èyí tí mo túṣẹ́ gbà lọ́wọ́ ẹ̀ nísìn a jẹ́ pé ò lẹ́tọ̀ọ́ sí ni. ṣé mo ti bọ́ nọ́ọ̀bì àkọ́kọ́ tó kọ́kọ́ gbà rí bóyá fún mi ń pàṣẹ mo fẹ́ dájọ́. ìwà àti ta ni. èmi rẹ ni. a jọ lọ fi jọyìn àbí wọ́n ti rí jayéjayé kan tó kówó fún yàn rí yóò nìkan lọ jọ fi jayé ni ṣé ó lọ àbó lọ. ǹsọ́ máa tẹ̀lé ọ. Abidini. These are simple questions. You guys are very lucky, very, very lucky. I'm sure you all will pass. àìgbọ́fàlà ń wòkè ifá kan sí ní para eléyìí tó ń jẹ báírò ń wòkè you fail nǹkan tó mọ ló máa kọ i pity you you fail yes i'm telling you you fail. and some people will fail. <laughs> yeah. Hey, continue to ah. work. I'm coming. Hmm. <laughs> oh. wọn lomi máa fi ìjà <laughs> eh. yeah done you're dumb hey, quiet you're done or dumb dumb okay. ládùúrú gbogbo nǹkan tí Sidi ṣe olùkọ́ àgbà tún fojú fò. CD, CD. Hey! jẹ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn lọ́sẹ̀ tún fojú fò èyí tó ṣe dá hmm. ah! àmọ́ ẹ̀ṣẹ̀ lè pọ̀ kó ń ṣerú ẹ̀ṣẹ̀ tó yẹ kó lùkọ́ àgbà fojú fò rárá. Ah! rárá ni ṣé ti gbàjọ́ àgbà tó ló fún mr alábí ni hmm. àbí ti ọ̀rọ̀ ọ̀sìn tó sọ sí wọn. kejì àwọn ọmọ kíláàsì ẹ̀ ṣe wá láìkẹ̀dẹ̀ lẹ́jọ́ báyìí kí ló kan ti yín bẹ̀. ó sùn wọn ẹn kò tẹ̀ wáyé mi báwo lẹ ṣe fẹ́ mọ̀wé pẹ̀lú gbogbo ẹjọ́ òṣì tẹ̀ ah! ẹ wo àkókò kọ̀wé pé wọ́n náà tẹ́lẹ̀ Mrs. Ṣálámọ́ ẹ̀yin náà lọ́jọ́ rẹ̀ pé wọ́n ń já pé wọ́n wá bí tẹ́lẹ̀ ṣó yẹ kí wọ́n bá ṣẹjọ́ ẹ lọ́jọ́ tí wọ́n bá tiẹ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ ìyá dákẹ́ àjọsọ́ ìwà àtìtàlẹ́jọ́ sọ́. gbogbo alájọsọ́. sọ káàbọ̀ wọn gbá mi àwọn òun lọ́wọ́ wọn ń ta lórí mi wọn sọ pé ìjẹ ló màlẹ ẹ mú wa pa wọn. èmi kọ́ ọlọ́run máa jì. òun yẹn lẹ́nu sọ́run rẹ̀ fẹ́ mú mi. èmi ò máa pa kódà mi ò mú mi ò fapá mi ò forí mi ò fọ́rùn rárá mi ìfẹ́ kankan nínú gbogbo tí mò ń wájú ẹ̀ sídìí mi ò lórúkọ ẹjọ́ o mi ò dẹ̀ lẹ́rẹ̀kẹ́ òṣè àná tí mo wọlé mo bá ẹrẹkẹ níwájú ẹ náà ni mo tún délé ní eléyìí tí mo tún báyìí ó tún kẹ̀kẹ́ mọ̀ kí ló ṣẹlẹ̀ ń bolo ti rówó. Ah, mọ́ọ̀mù àwọn èèyàn wọ́n máa ń gbé mi tàbáyé wọ́n máa ń gbé mi tàbáyé ìran ayé yàásùn. wọ́n gbé tàbáyé. bẹ́ẹ̀ sọ́dọ̀ mi wọ́n fẹ́ràn mi jù yàásùn wọ́n máa ń gbé mi tàbáyé gidi. àwọn wo ló ń gbé tàbáyé ìran ayé. I want to tell you a story iṣẹ́ ti ṣe tán sẹ́yìn ní sùkúù wa mm. principal wa mm. ìyàwó ọ̀tún mm. wọ́n sọ fún mi pé bí mo bá lè ṣéǹjì àwọn ọmọ fún mi lówó àwọn ọmọ dá mi sí ádọ́ mo ti ṣéǹjì tí mo ti ń gba máàkì ní sùkúù wa ní principal ti fún mi lówó gbogbo tí wọ́n ń jẹ principal wa ni. ló fún ẹ lówó àwọn prefect ní sùkúù báyìí. wọ́n gbọ́jọ́ kúlé ẹ lọ́wọ́dì wàhálà àtìyọnu náà gbélé wájú bẹ́ẹ̀ ni hmm. nígbà ò bá jẹ ilé ìlérí tó jẹ lọ́la tó rí jẹ lọ́tùnla ń lóore tó yẹ kó ṣe fún ẹ kó ṣoore gidi fún ẹ bó bá tiẹ̀ ti páàsì tó ti mọ̀wé oore mi ìtọ́jú lè ṣe fún ẹ táyẹ̀ lè fi nítumọ̀ ó kúkú wà lẹ́ẹ̀mbẹ̀ wọn ò ṣe wọn wá ní o máa ra eléyìí jẹ ẹ́ wọ́n fẹ́ kí n mọ̀ jayé orí mi torí ẹ̀ ni wọ́n sọ ọ́dà lọ́dọ̀ mi dé kàṣù. níbi ìyà nínú ìyà yìí náà ni kò máa jayé orí ẹ̀. wo tọ́lọ́pàá bá dé síbi tọ́lọ́pàá bá dé tán lẹ́wọ̀n rè bí ṣe máa ṣojú mi láyé tí máa ṣe bí pàtí mi ìmọ̀ ẹ̀rí nìyó yìí ní bójú ẹ̀yìn o ẹ wọ ọ̀gá ìyá sídí sọ̀rọ̀ gan-an wọ́n ní ọmọ àwọn òṣàgbàfọ̀ ó ń pe aṣọ wá sílé ibi ibi tó ti ń rówó tó ń ná kò yá wọn èmi náà dẹ́ rí sídí níjọ́ kan ó kó àwọn àwọn ọ̀rẹ́ ẹ̀bí mẹ́wàá ló kó tó ló ń jẹ́ fún gbogbo wọn ibi tó ti lówó yé mi o bóyá ó ti ẹ̀ jalè gan ni ọ̀nà ló mọ̀ bẹ́ẹ̀ ni ẹ wá mọ nǹkan tó tó burú jù nù gbogbo ẹ̀ ìgbà tí mọ́mí ẹ̀ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló ti rí gbogbo owó tó ná yìí ẹ lè bílíìpù pa ọmọ ẹ̀ ṣáà orúkọ yín ló dá mbẹ mo fara ya mo sọ fún ọ pé ìfọ mo búra fún wọn pé ah ọgá tèmi kò pọsibù kí ni kí nìkan tó ṣe fún yín tẹ máa fún máa fún lówó tó ṣiṣẹ́ kankan fún yín ni. ma ẹ jọ kí ló dé kí ni tí. kí ló ló pa mẹ́yìn. ẹni mo fún lówó. kí ló dé tẹ̀ ń búra lórí ọ̀rọ̀ ẹ̀yin lẹ́bí mi ni ṣẹ́yìn ògbọ́n kan ti bíbélì sọ ni ó lẹ́nikẹ́ni tí wọ́n bá nípa láti ràn lọ fún òun náà lẹ́nikẹ́jẹ ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o òun náà lẹ́ẹ̀ni kejì rẹ tọ́jú rẹ mo ṣe ń tọ́jú sídi. sídi lẹ́ni kejì yín. ẹ. ah ah ah ah ṣá lè dà fún mi báyìí. ìyẹn kò sọ wọ ẹlẹ́dàá yín. mo ti gbéra mi ṣépè jù. ẹ kí ló dé kí n ti ní. sídi ni kọ̀ọ̀kan lọmọ tó wà ní skul yìí náà. ẹ òun nìkan lágbára mi ṣe kà láti ràn lọ́wọ́ ni kí wàá ní tí ń láti ṣépè ṣé mo rán yín ṣé mo rán yín sídìí èpè kí ló kàn yín bẹ́ẹ̀. ẹ̀yin lẹ fún sídi lówó tó ń ná. èmi ni kò parọ́. kò parọ́ so ẹ rọra jẹ́rìí ẹ rọra máa búra. kó má dàbí pé mo béèrè ìbéèrè púpọ̀ lọ́wọ́ yín ẹ jọ kí ni sídìí ṣe fún yín. wọ́n jọ tíṣà àlàdé ṣé torí mo ti lo ẹfun ẹ mò ń wà fún ṣáà ni o everything tó bá sọ wà á dé máa ṣe báyìí wà á máa báyìí kí ló dé mo ní inú ọ̀sìn mi ò fẹ́ tó fẹ́ tó ń bọ̀ mí lójú ni ó bẹ́ ta kò kan kò dẹ̀ mind business ẹ kò yé ṣe ṣọ̀bọ̀lọ̀ ṣọ̀bọ̀lọ̀ kí ló dé ṣọ̀bọ̀lọ̀ yọ kí ẹ ti pọ̀ jù fi sídìí lọ́rùn sílẹ̀ ó wá kàwé ẹnu wá wá kọ́ ọmọ ní ṣé tiẹ̀ kóun náà ṣe tiẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹyin fún Sídì lówó. ó yá ní báyìí fún mi ní nọ́mbà mọ́mì Sídì mo fẹ́ bá wọn sọ̀rọ̀ kí n lè sọ fún ọ pé èmi ni mo fọmọ olówó tó ná o tó mọ̀ kó ti lọ dá wàhálà nílẹ̀ lé o. èmi ò save nọ́mbà yẹn hmm. nọ́mbà tó fi pè mí ò save ẹ o máa ti kúrò lórí fóònù. kò sí wàhálà máa wọnú rẹ́kọ̀dù school máa wà ń bẹ̀ ṣó ti gbọ́ máa lọ sí Ah. ó lè fi respect sí ṣe bọ́dà ẹni mo jẹ àbótú iṣẹ́ ilé epo ni o fẹ́ ní pẹ̀tù attendant ni ọ̀làgbéra dàgbà sókè kó lọ sí kíláàsì ẹ̀dọ́ ah. ìtí òpàdé wọn máa yọjú sí ojú ọmọ tó bẹ̀rẹ̀ gbé bòun torchlight matter kí n ti yín ìdẹ̀ ń gbéra ẹ̀ ṣe tó ń gbéra ẹ̀ jọlẹ̀ bó ṣe ga tó yín náà ló fi ń gbéra ẹ̀ jọlẹ̀ tó ń ṣe pé kí n tiẹ̀. èèyàn júniọ̀sì júniọ̀sì. wọ́n ní wọ́n bá káàkiri ẹ rí nọ́mbà wọn lè kí mi sẹ́nu yín dùn àbí yín ò dùn. Ah, ah, ah, ó dábàá òun látòní ìlọ nọ́mbà wọn ni kẹ́ ẹ pè mí o nọ́mbà wọn ni kẹ́ ẹ pè mí bó o ní. Eh, eh, eh, ah, inú yín náà dùn ẹ̀yin bó ní re yọ bẹ́ẹ̀ máa bó ní irú ọkàn bó tilẹ̀ jẹ́ pé náà èmi nìkan ni ọmọ kan lọ́wọ́ ah, ah. ìrètí inú òde. àmín. ẹ mọ̀wé àbí. ẹ mọ̀wé. ẹ wo bàbá mọ̀ pé ẹ̀ lè bo nínú yọ̀ ọ́yà ẹ̀ mọ̀ lọ yìnbá yín fún. ẹ bá wò bá yín ṣeré ẹ bá wù olójọ ẹyin ọ̀tá ẹ mọ̀ lọ pé kú sí pé kú sí pé kú sí lójú ọ̀rẹ́ mi nọ́mbà wọn. kí ni ìyún sọ fẹ́ pa mí ni. sí ah, ah. di kí ọ tẹ nígbà tí mo fẹ́ bí ọ hmm. ṣé lóòótọ́ ni fẹ́ẹ̀sì tó gbé yẹn pé kò sí nǹkan kan tó lè. sọ gbádùn kí ni wọ́n sọ yìí. sọ gbádùn wánù mo gbé. mo mọ̀ pé gbé wọn èmi kàn ń béèrè bó ṣe wá ni. Ah, mọ̀ ń bọ̀ mọ̀ ẹ mọ̀ sọ ẹ mọ̀ sọ ọmọ kébù mọ̀ ń kàwé bẹ́ẹ̀ni ọmọ kébù mọ̀ ń kàwé ẹ mọ̀ sọ̀rọ̀ mo fẹ́ bá olólùfẹ́ mi sọ̀rọ̀ àyànfẹ́ mi kí ló gbé. kí ni yóò gbé ju kóru pò lọ. bẹ́ẹ̀ni. ẹ̀ ń gbá jẹ́ ohun tó gbé ń yọ̀ lẹ́nu. Mm-hmm. ní pọ́ǹkì ránu. báwo ló ṣe gbé ipò kìíní. bí o mo ṣe gbé ipò kìíní ìwé ń gbénu mi ni mo mọ̀ wé rìn irú pẹ́sọ̀ ló jẹ́ ah, wò ni. irú rẹ gbàgbà wo nu fọmọ ìtìgbà tí mo ti ń wọ káàkiri sa ṣebí àyín lọ yẹ kọ wà kọ ọmọ bá wọn sí káàdì wò. Ah, ìwọ tó wá ló ti di olólá ah, ló tó ti di Àbújá ọ̀gbẹ́gbẹ́kẹ́ ní ọ̀gbẹ́gbẹ́kẹ́ rí. kí ni pọ́ ń gbé dindinrin. ẹni tó wá yẹ kó rúpò ó wá gba ipò rẹ tí wọ́n wà bí o tí wọ́n bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ pé gbogbo owó tó ti fún ọ pátápátá ilé ayé ìsọ̀rọ̀ kó ó dà kí ni wọ́n gbé wọ́n tó ń sọ̀rọ̀ kí ló gbé. kí ló gbé ẹni tó fi káàdì nílé òde rẹ. ṣírí kí ló gbé òde rẹ ṣàlàyé fún wa kí ló gbé kí ló gbé. agùnmọ́nìyẹ. kémi ọ̀sán kan tí mo fẹ́ lọ́dọ̀ tó gbé fún wọn. kí ìsàn kan tí mo fẹ́ lọ́dọ̀ àwọn ọmọ nílé sọ fẹ́ mú páàsì mi lẹ̀ fún wọn. kọ́ ọmọ mi ṣẹlẹ̀ yà lẹ́ta. ẹ kí ló wá ń bú mi fún. àmọ́ kankan dá mi lójú o something is fisi. kini fisi kini kan fisi. mo kini fisi orí rẹ puru ni. kini kan fisi. orí rẹ kà orí rẹ bọ́ọ̀sì lọ́kọ̀ọ́kọ́ rí bú lọ. orí bá ṣe rí olóńjọ aláyé bàjẹ́ olóńjì. ẹyin ẹwùn lọ dúró náà. no. kà mí tí wọ́n yìn tí ló dé. ẹkùn lọ́rùn ni aláṣejù. Ah, ah. nígbà wàá gbé gbogbo ìlú ìwà ìwà ní gbọ́sọ́tì ní fisi olórí ibú ayọ̀lẹ́gbẹ̀ẹ́ ó torí yín bá ń gbó lórí torí àmàlà bá ń gbó kúrò owó ṣe rí àpá tí sá. má bínú ọ̀rẹ́ mi. yóò bú lákùnjẹ́ ògùjàre. sídi. kí ni ẹ dúró náà ẹ má bínú ẹ mọ̀ pé bíbélì bá dìjà sórí àwọn kankan yà mí lẹ kí n ṣe pé ìrọpin o mm. àmọ́ bó o ní sídìí ò ṣe gbé fọọsì. Ah, ah, ah, sídìí tèmi mo mi bò rẹ mi ni. ṣé ṣe ọ̀rẹ́ tèmi ni ọ̀rọ̀ wo ni wọ́n tún sọ yìí. nọ́mbà wà nù wa rẹ̀ náà. wọ́n tún máa ń kàwé sídìí máa ń kàwé. sídìí mo ní kàwé ṣé mo sọ sídìí èwo ṣe ṣe sọ ọ̀rẹ́ rẹ̀ ṣe àjọmọ́ bọ̀ láti lè kàn sí. iṣẹ́ ìdúró ó ti já olórí ìbú ẹ já lọ. ìdí ní sọ já lọ olórí ìbú. kí ló fẹ́ sọ orí ẹ̀ olórí ìbú aláròpin. ó ti tó náà kí ló ń pẹ́ lẹ́kùn. èmi tó jẹ́ pé èmi ni mo máa ń gbé fóòsì. everybody náà ló mọ̀ yẹn. síwájú ẹni tó ń gbé fóòsì tèmi wá ń gbé second. ẹ ṣé second tó wà lọ́wọ́ ẹ̀ sìn ó bá a dì ó kì í gbà tí wọ́n tó gbé second dání tó ń sẹ́kùn kí ló fẹ́ kí mi ṣe àbí tó ṣe rescue kan náà ṣe rémi náà ni wo gbogbo nǹkan tó ń sọ yẹn kó lè kó máa sọ sí problem kìíní ni pé báwo ni studio for people ṣe gba first. gbogbo èèyàn ló mọ̀ pé studio deserve ẹ̀. gbogbo wa náà la mọ̀ pé kò deserve ẹ̀. sídi tí o lè fi dí ìgò kan ó. kí ló wá sọ kọ́ sẹ́fù ó dùn mí. ẹ ǹjẹ́ kó dùn ẹ̀ jọ́ torí ọlọ́ ṣé máa gba títì mi kí n gba títì ẹ̀ because bọ̀ ìwọ tó gbé sẹ́kọ̀n tó ń kẹ́ ṣé ilé ọ̀dà àwọn tèmi náà lèmi náà ń lọ nà mi ò gbọ́dọ̀ ṣí o now, ah, oh Tony, hospital tó gbọ́n ọ̀nà náà lọ kú sí. ọmọ ó ga ọ ṣé bí èèyàn ṣe máa ń kú lélẹ̀ àná alárùn láti lọ time table lọ́dọ̀ principal kí look pa Ah, ó she irú àsìkò yìí ló yẹ kí principal kú she wọ́n to ní nǹkan tó pọ̀ láti Ah, ah, principal ikú ikú ò máa mọmọdé bẹ́ẹ̀ sì ni kò máa gbà ẹ wò ilẹ̀ ń jẹ́ èèyàn kò sẹ́ni tí kú principal odò ó dùn èmi fúnra lára mi nìkan. ẹlẹ́dàá mi ooo. lónìí mi ò mọ̀ ní ọmọ ìjà ìṣẹ́yà mi mọ́ mo ní ìbọn ọ̀sẹ̀ mọ́. ta ló wà mí lórí bú ààrẹ rẹ pọ̀ lórí mi náà. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kí ló dé ayé mi o sari sari sari lè yín ni àbí kí ló dé kí wàá lóde tó tó tó tó lórí kẹkẹ rẹ ó lè yọ yọ. ọwọ́ bá ń gbé e dáhùn ọ̀yọ́ sí pírísípà ẹ mọ̀ mọ̀ kọ́ pírísípà gbogbo wa rẹ̀ kò yẹ kí pírísípà kú ní táìmù yìí. ìgbà wo ló jọ kí pírísípà kú. ọ̀rẹ́ ọ̀rẹ́ ìdí ìdí ni. wo wo wo sí ni nobody is not anger of the die kò sẹ́ni tí kú yẹn odò bẹ́ẹ̀ wọ́n wá ní jíjẹ tọ́jọ́ pé òkè múra kẹ̀kẹ́kẹ́ wípé so o fẹ́ kú tẹ̀lé tó kú ni ẹni tó kú sáà ní fámìlì tiẹ̀. ó mọ̀ kó kókó bí mi inú sísí dì ní. mo sọ kó ní kó yíra mọ́lẹ̀ kó yíra mọ́lẹ̀ bẹ́ẹ̀ kéèyàn bá kọjá àárín yà súnẹ̀ tó kú wa á ní tààrà jẹ pé adájú lẹ́yìn. àwọn ẹni má jì tó fẹ́ kú pẹ̀lú wọn ní sídìí. ẹlẹ́yà sídìí kí ló lè tó bá sídìí kí ló lè tó bá kí ló lè tó bá kí ló lè tó bá. sọ́njọ́ lówó ni tó fẹ́ fún olówó ni. ṣèbí pírísìpà gbogbo wa ni. ẹ mọ mọ. dídé ìjà máa lọ dídé. bísí àbáyọ rẹ. káyọ̀ kọ́ sílẹ̀ yìí. bísí pàwọ́ àfẹ́ ọdún wa náà ọdún wa. Ah, kí ló dé kí ló dé tó múra kọ̀kọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé kàn mí wà bẹ́ẹ̀ ni. ṣóúnjẹ lówó ṣára lẹ́yìn ni ṣóúnjẹ lówó lọ́wọ́ rẹ. ó kúra lọ́dún mi. ní pírísìpà gbogbo wa. máa yọ pírísìpà kì í bọ́ sùn. Eh, eh, eh, city girls to girls to school bó ṣe wá dé àsìkò yìí ni pírísípà wa kú ah! lími ló ti pè ní gbogbo àwọn ẹlẹgbẹ́ mi wọ́n ti ń pè mí ní nọ́mbà wánù wánù mọ̀ gbé first position ni gbogbo èèyàn sì fún mi respect ó sì wá jẹ̀sìn ni principal wa kú ah kí ni ṣe báyìí ẹlẹ́dàá mi ò ah mo wá lọ bá baálẹ̀ pé baálẹ̀ o ẹ̀ẹ́pù mi ó lé mi bí ajá ni bàbá lẹ̀ lé mi bí ajá bí mo bá sì pariwo bí mo bá ní kí wọ́n kó wọn lọ sọ́dọ̀ sáládé ní ẹni tí dà ẹni tí wọ́n ká òun àti baálẹ̀ dà ó ti lọ nínú evidence, mà No evidence. Ah, Sidi ayé rẹ̀ tàpá ọ̀rẹ́ àwàrò báyìí mọ̀mọ́ baálẹ̀ olóyè ìbúrú nìyí o Ah, ipò bísíbò ọ̀dà lásìkò yọ lọ́hùn a. Ah. ó yá. Oh, yeah. Fèyí. Sidi. Ah! Amọ̀wé Sidi. Ọmọ ọ̀rẹ́ mi rèé. Ah! Wo ni? Àwọn wíǹsì rẹ̀. Ah! Àwọn ti bá ìgan ni. Sóòótọ́ ni. Sidi. Kí ni èèyàn? Ṣé bó ṣe padà end up live ẹ̀ Ah, Bọ́ọ̀ mo ṣe end life mọ̀ ń gbádùn wọn bí tí mo wà. Mhm. Ẹ mọ̀ kọ̀ mi ni. Ta lọkọ ẹ? Ah! àkóbá lòkòso olórí oko gbogbo àdúgbò wa ẹ. àkóbá lòkòso. ọmọ. sì <laughs> ah, di ọkọ mi gidi gan ni. sì di ṣé o rí gbogbo nǹkan tá a máa ń bẹ̀ sọ́ngbà tá a wà ní skul nìyẹn. àmọ́ ò gbọ́ òun lo òun lo àwọn ogbó ètekéte láti fi gbé first ṣé o ti rí can you now say that education is the best legacy. yes o. kí ló ń sọ ṣé ibi tí mo wà ní ìsinyìí wà ókè ni ṣé tolú ni ẹ̀ ń rò ó tún bímọ kan tẹ́lẹ̀ oyún ẹlẹ́ẹ̀kejì ló mú simplan fourteen níbi. fourteen. èwo ni gbogbo ẹjọ́ wórówó tó wákàtí àtòrò ta ló béèrè gbogbo ẹjọ́ wórówó tó làkàtí àgbèrè tó ń sọ ta ló béèrè result ta làwọn wà dé. àwọn ọ̀rẹ́ mi nù tá a jọ lọ sùkúù mm. Mm. ọkọ mi nù. Eh, àkóbá lórúkọ tèmi senior brother wa fàdábà olórí oko gbogbo àwọn ọmọ wa wà gbogbo kọ́kọ́rọ́ mọ́ṣúárì àgbègbè ọwọ́ mi ló wà láti east dé west hmm. north àti south ó ti yé yín. nice meeting you sir. nice meeting you sir. kàńté mi rè. ok. ẹ ẹ ló bẹ orúkọ tèmi ní májàlá kéésì igbákejì ọ̀gá tó bá ti rí nọ́mbà six tó ti rí nọ́mbà five tó bá ti rí nọ́mbà one tó ti rí nọ́mbà two àdìbò ẹ lò. ẹ kí ló ṣẹlẹ̀ ẹ ṣe tó dọ́sọ̀ ah. ẹ jẹ́ ká mọ̀ yín. àwa ni àwa sọrúkọ ẹ o òfin yìí lórúkọ tèmi. Eh, ẹ sọ̀rọ̀ kí lórúkọ tèmi. òfin yìí ah, náà ajẹ́rọ̀jù lórúkọ tèmi. ajẹ́rọ̀jù. Hmm, ajẹ́rọ̀jù ló kọ́ ọ. eré wọn jí mi wò ní kíláàsì ńgbà náà. Hmm, bẹ́ẹ̀ ni o tọ́ ni. ẹ eh, so how may you kí mo lè ṣe fún yín. ẹ eh, tẹ̀lé tẹ̀fẹ́ ṣe fún wa. ẹ nǹkan táwa tá a kọ̀ rò pé bíbí báyìí is not really convenient for us. Hmm. Ah, iṣẹ́ rí bá ṣe ń sọ̀rọ̀ báyìí kò wà convenient fún wa a fẹ́ mú sídí a fẹ́ lọ bá sọ̀rọ̀ òórùn mú bíbí bá ní um, very cool place láti relax. torí condition yẹn mọ̀ pé òun ò dá fọlọ́yún sáà. bẹ́ẹ̀ ni. ẹ fẹ́ mú sídí ìyàwó tèmi pẹ̀lú ọmọ mi ẹ fẹ́ mú lọ ẹ fẹ́ mú lọ síbi tó tutù àbí. ẹ ó lè tẹ̀lé yín àmọ́ mo mọ̀ pé ọmọ inú ẹ̀ yí o mo máa fẹ́ bi láyọ̀ ah. láyọ̀ tàlàfíà àmì ò lè tẹ̀lé yín o ah, kí ló dé síbi. Ah, bẹ́ẹ̀ ṣe wọkọ mi ní máa ń nà mí ah. yàtí máa ń nà mí. domestic violence. àyè <laughs> máa ń nà mí àlọ́ ọ́fíìsì ó oh, oh, máa ń nà mí ìfẹ́ ní bẹ́ẹ̀nbẹ́ oh. ìfẹ́ ní. congratulations. your love is so sweet. So enough gbà báyìí lọ́wọ́ àkọ́ tí màá jẹ fún mi. ìwọ náà mi ìfẹ́ sí ìyá ń bẹ̀. Eh, eh, eh, congratulations ẹ má bínú congratulations. your love is perfect ah, ẹ má bínú. ṣé bí ó ṣì kú lọ́wọ́ ẹ̀. ayé mi ó pọ̀ lé ẹ̀ ṣéyìí bí mi yàrá ta. Jesus. kakaranka ee ọdìnnàka ẹ fẹ́ bè ẹ wá wí. ẹ fẹ́ ṣòfò. ohun tó yẹ kó jẹ́ kókó. gbàdọ́dá rẹ̀ yẹ. ikú ti pa ẹsẹ̀. ẹ kì í ṣe mi. ikú ti pa ẹsẹ̀. kì í ṣe mi mo ní kó wá mú mi. Ah, ikú ti pa. lọ́kọ̀ọ̀kọ̀ mi kì í ṣe. ikú ti pa. àti kì í ṣe mi mo ní kó wá mú mi. kì í ṣe mi mo ní kó wá mi wá. ìmọ̀ bú ọ̀sẹ̀ débì. kì í ṣe mi kì í ṣe wọ̀. yóò má bá ṣe débì ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ ṣe mi láti kà ó pẹ́ pẹ̀lú wọn kọ́ wá gbé ẹ lọ pé mo fìyà jẹ. Ah, bẹ́ẹ̀ fà ah, yà lọ́wọ́ sọ́kọ̀ sọ́kẹ́ sísè ògùn bẹ́ẹ̀ pẹ́ ni. yàtí ojú ẹ̀rẹ́ ìdá rẹ tó ẹ̀rọ pé mo nífẹ̀ẹ́ rẹ torí ìgbésí ayé tí mo gbé mo nífẹ̀ẹ́ sí pàṣẹ mo ń nà mí yàtí mo fún. jẹ́ jù mí. ọ̀dà rà nínú tí wèlé wa fún ìbọn. ó ìbọn. bàbá àwọn bàbá tí bá ti pààyà tí ní bá ti fi mi tí bá ti pààyà bẹ́ẹ̀ tó alẹ́ mi bẹ́ẹ̀ tó alẹ́ mi lọ́dẹ tó alẹ́ mi ọmọkùnrin tí ní bá ti fi mi ọmọkùnrin tí ní bá ti mi bẹ́ẹ̀ kó bá tó alẹ́ mi mi bẹ́ẹ̀ kó bá tó alẹ́ mi jẹ́pà jẹ́pà lè bí rà. ọ̀daràn ọ̀gá mi sàánú mi kì í sè mí. wà á kú sí di. wọ́n ti rí mi. jẹ́pà jẹ́pà sùkípa sùkípa sùkípa sùkípa sùkípa. màámi ṣe bẹ́yìn àgbàlagbà náà lẹ sọ pé ilé tá a bá fi tọ́ mi ìrì yóò wò ọ̀nà burúkú ìṣọ̀nà. bẹ́ẹ̀ ni ọmọ mi wàá rí mi pa ìrẹ́jẹ ò sínú fọ́tò bó bá ṣe jòkó báyìí òun ló máa bá rẹ̀ sídi ìyẹn ni wípé ohun tó tó báyìí ṣẹlẹ̀ nígbà tó lọ síléèwé o ò dẹ̀ sọ létí mi rárá mi ò gbọ́ rí ohun tó tó yìí. ẹbí ò sọ létí tìyín ni èmi tí mo jọ́rẹ̀ rẹ̀ tẹ́ pàjọ́ mọ́ lọ skul láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni kò sọ létí mi rí ìgbà tí principal tó kú oníbàámi tó jẹ́ fẹ́mi àti mọ́mi pé nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin wọn oṣù mẹ́ta ni bàámi àti mọ́mi ò fi bára wọn sọ̀rọ̀ kan tó yanjú rẹ̀. Ah! Hmm, òun náà ni òun bò lẹ rí bó ṣe rí ẹ wò kí ẹ wò sàlẹ̀ àìkàwé ẹ̀ náà ni òun ló jẹ́ kó lọ bọ́ sọ́wọ́ ọmọ ọ̀tá tó ń fún lóyún tó ń bímọ fún alágẹmọ ti bímọ ẹ̀ àìmọ́jọ́ sí lọ́wọ́ ah. èmi náà rọra ń wò jẹ́jẹ́ mọ mi. kíni. kíni. àkìlọ́ fẹ́ fa mẹ́sì. pé kíni. ẹ sì wà ń lò mí lójú wọn ẹ̀ ń bí lò mí lójú wọn. ìwọ náà dà. tí wọ́n á jù mí lọ ni wọ́n á jù wọ́n lọ bí màá ìkìlẹ̀ wa mi kiri fún. ṣé àkóbá lè kóso wá kéré nu ayé sọ́kọ̀ mi kéré ni kíni. ó dáa àwọn náà mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó máa ṣe ẹ́ láǹfààní òun ni wọ́n ṣe tìtorí ẹ̀ wà kó mọ bó ṣe máa padà sí iléèwé ẹ̀ òun ló ṣe kókó ìwé ṣe kókó nínú ìgbésí ayé ọmọ èèyàn ó ṣe kókó gan-an ẹ wo màmí ẹ ṣàbáwá bá sídi sọ̀rọ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹ rí ìwé tí ò kà ló sọ di nǹkan báyìí ẹ wá especially èmi mo kàwé ìwé tí mo kà ló gbé mi dépò tí mo wà. ìwé tèmi náà sì kà ló gbé mi débi tí mo wà sídi wo ẹ ọ padà léèwé ni àbá wa bọ́ nílé ọkọ rẹ tọ̀ wá àmọ́ sọ pé bẹ́ẹ̀ ń ṣe é wá láṣẹ ní kán dọ́gbọ́n bá wa tàn wá bíi ká lè bọ́ ọ sọ̀rọ̀ kí láìfù rẹ lè ṣe ń jì ọ padà léèwé o mm. sórí gbogbo owó tó bá fẹ́ ná tó fi padà àwọn ọ̀rẹ́ rẹ ò gbé á padà sọgbà mm, sọgbà ohun tó sọ fún ẹ mm. wọ́n ní gbogbo òwe tó bá fẹ́ kà tó kù tó fẹ́ kà àwọn á gbé torí pé èèyàn làwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ló ní èèyàn gidi ni wọ́n. oníyàn ṣeun ọlọ́kà ṣeun ẹ fẹ́ kí n padà léèwé mm. mo gbọ́ gbogbo ń tẹ̀ wí ọ̀dà sẹ́rí ọkọ mi àkóbá lòkòso ìfẹ́ ayé mi ìdùnnú mi mo ti promise rẹ̀ pé ọmọ fourteen ní ìbí fún bí mo bá ti bí ọmọ fourteen tán ẹ wá mú un. Ah! kò sí èèyàn tó bí láti inú obìnrin tó lè pa mí. bó ṣe rò yẹn gẹ́lẹ́ ló jẹ. ọmọ mi èso àgbà àyè lọ́lájídé tèmi ṣoko coming back. I am coming back. ọmọ mi tẹ́ ló kú òun ló wọlé dé yìí o. mọ́tò yìí ní pọ́blẹ̀mù máa pe mẹkáníìkì ń bẹ̀ yẹn. ìgbà tí ẹ̀yin gbé ẹ ti ẹ̀rọ mi sójú títì ẹ̀ mọ̀ kó máa ta. ẹ fẹsẹ̀ ìdè kápsọ̀. òkè sọ nítorí korúkọ jẹ́ jọmí lójú ló ṣe fẹ́ jọmí lójú but in all sincerity ọ̀rọ̀ yóò jọmí lójú o. since that you need enough evidence jẹ́ ká arrest bọ̀bọ̀ yìí once and for all. ẹni tó bá ti smart jura wọn lọ òun ló máa para wọn. abẹ́rẹ́ ò gbọ́dọ̀ wọnú ara tó ń wú mi. tí wọ́n gbọ́ pé wọn kọ́kọ́ ń dánú tó ṣe ni ọ̀pọ̀ ẹ̀rọ kan ló máa kó àwọn ọjọ́ tó máa dín lómù. má jẹ́ ìparọ́ fún wọn òkú ẹlẹ́jà ń tà. gbogbo nǹkan tí mò ń try láti ṣe kí n fi get bọ̀bọ̀ yìí àfi bí pé owó òun gan fura pé ìkọ̀kan ṣẹlẹ̀ is very smart. a jọ mọ̀ pé mi ò wá òkè for now ni ó mọ iṣẹ́ tí mò ń ṣe ní estate tí mo ti pàdé Kúnlé àwọn èèyàn ń kí ní mẹ́sàn-án mẹ́wàá ni. jẹ́kẹ́ bá mi pa owó ìwé mi ò fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú any one of you again orí báṣọ ṣe yàmú ẹ lọ́rùn mo rò pé pọ́pì yín tó ń gbó ya aṣọ lọ́rùn ẹ. wáyé tẹ yín ìzì lórí fiẹ́nsì mi kí ló ṣẹlẹ̀ gangan náà. o ò lè fẹ́ taxi driver o ní láti rí dókítà. gbogbo tí n bá pè lónìí mo fẹ́ bá kò tẹ̀lú. mọ́bìnrin jẹ̀rẹ̀ ìyá nìkẹ́ ẹbí mo ṣe kiri lẹ́ẹ̀kan ah. ẹ̀ ń máa kan alákọ̀wé ni wọ́n sọ ah. pé ọ̀gẹ̀dẹ̀ gbogbo ẹ̀ sí á bíláàkì báyìí mo ní à ah, ó bíláàkì sí sí ó tún fi ẹ̀sì sí ó ní pé torí pọ́pọ̀ ló ń fi fi ẹ̀sì sí ìsá tàlátà. bàbá nìkẹ́. Eh? láti àárọ̀ tó ti wá kiri lọ ọ̀ wá ta nǹkan tó o sì mọ̀ pọ̀ lọ́gẹ̀dì ó gbowó ẹ ọlọ́sọ̀ gba báláǹsì. ṣé mi rè lọ. ẹ káwọn ọ̀bùn fàáfàá fàá mọ̀ fi kan mi káwọn jẹun lọ ni. ní kẹ́ni. ìwé kan wá sí báyìí. Ah! orí ìyá mi ò kí gbogbo rẹ̀ ah! kí lọ́mọ. Ah, ọbẹ̀ kọsẹ̀ ni. àbá kọsẹ̀. ọkọ olówó ọ̀kadà ló àtàkùn ọwọ́ àrìnsẹ̀ kì í títì torí ìjẹkújẹ orí burúkú tó bá yé rẹ jẹ tó fẹ́ jẹ. ìgbà títì ìrọ́kadà wá wò pé ẹsẹ̀ kú yá ju ọ̀kadà mú gan tá à ń sọ lọ. ní kókó bòkó bọ ní ìsinmi ìsinmi ayé ìwé wáyé. ìbẹ́ sọ̀rọ̀ bá ayé ẹ̀jẹ̀ ni bá sọ̀rọ̀ jẹ́ lọ wá bìkan kú èmi ti mọ̀ torí jẹ́jẹ́ ká bá yàn mọ̀ pé ọ̀rọ̀ ti ẹnu tí gbogbo lè da nítorí wọn ń bí kéèyàn máa sọ̀rọ̀ dáadáa ọlọ́run ọ̀dà yín mọ̀ hmm. torí bá bá ṣe òkú wáyé tí bàbá yìí bá sọ̀rọ̀ yóò dìde ni. bẹ́ẹ̀ ni òde olórí ọkọ o ah. olórí ọkọ olórí àlè bó o ṣe márèjì láàárọ̀ ìrọ̀lẹ́ òde bọ́ńbẹ̀ tó fi dàìfọ́sì. ọmọọba kí ló dé kí ló ṣẹlẹ̀. Ah, ọmọọba ọlọ́mọjọ padà dọ́mọ ẹrú. wọ́n ní ọmọọba orí adé òun sùn ta ni. Oh, orí adé ti ti ń ṣe competition pẹ̀lú àwọn òpó náà. a torí. Hmm? tó sì dá ọ lójú pé gbogbo owó tó pa lónìí rẹ̀. ní tí mo pa lọ sí ìkùrọ fún ẹ. ẹ bẹ́ẹ̀ tí ẹ̀ mú wọn àtẹ bólú òun fìdí àkàkà ẹni náà ò lè ní lárí mọ́ láyé rẹ̀. yanjọ àfọgẹ sisi náà ni kẹsẹkùn pẹlẹbẹ kẹ mú kí ní òǹkọgẹ òkè báyìí wọn bọ jọ mu láwọn ilé àtàkì Adéwálé mo ti wù mí mo ti ronú ronú tèmi ti fẹ́ pa network mi ti dà. what's going on Adéwálé i'm dying. àwọn ọmọ yìí bẹ̀ tuntun kílẹ̀ bá kásẹ̀ jẹ́ lálọ́ọ̀dù ni. Ah, ah. kí ni kọ́dà kí ló ṣe wọ́n tó wọ́n tì mí sí wọn ẹ̀yà tó ta ni kílẹ̀ bá kí ló ṣe wọ́n tì mí wọ́n tì mí sí wọn wọ́n tì adé wọ́n tì mí. tí bá kí ọmọlẹ̀ tí mò ń lọ nísìn àwọn èèyàn máa yọjú káàkiri lágbolé wọ́n máa ní ẹ̀rí ó tún ti bẹ̀rẹ̀ sí. ẹ gbà mí o ẹ gbà mí lọ́wọ́ ọkùnrin tí ò fẹsẹ̀ ṣe ó sì fẹ́ mọ́ ògùn ìyàwó rẹ̀ bí ẹṣin lójoojúmọ́ alálẹ́ ni ifá ifo ifá ifo tó fẹ́ pa mí ni mo sì ní ìṣe tó yẹ kó jẹ́ kókó ó ti wá ní kókó.